ẹgbẹ́ ló ee tí máa ti sọ ẹ wẹ̀rẹ̀ ni olórí tí máa sọ̀rọ̀ kó jẹ́ kájà rẹ̀ ẹ mọ̀ bó ṣe lọ mọ̀ pé kò tí kò jẹ́ wá sí àlàyé ló ọmọ tí wàá lélẹ̀ ló ṣe pé ọ̀rọ̀ ẹni sùn jẹ́ ìdọ́gba fún tí wàá lélẹ̀ jáde máa lọ máa àwọn agbádùn ètùgbà lọ ìyá ẹ àbí ẹ ẹ kó ṣẹlẹ̀ mọ̀ kó ṣẹlẹ̀ kótó ẹ kí ló ṣẹlẹ̀ kí sí náà àdúgbò ilé ilé ìdájà wèrè ilé ìdíjẹ́ ti kiri ọjà tí wọ́n bá bọ́ mọ̀ ìyá ìyẹn lélẹ́ àbí ìyá wọn ti wọ́n bí yàrá yẹn ní bọ́ọ̀dì yàrá yẹn ní bọ́ọ̀dì níbi à ìyẹn ń pọ̀ ìyẹn ń pọ̀ àwọn èèyàn àwọn èèyàn wà ẹ̀jẹ̀ wò ẹ̀jẹ̀ dúró dàrẹ́ yà ẹ̀jẹ̀ wò. Yahweh. Hello? See, I know you are a queen, but you shouldn't have done that to me, your king. <laughs> Oh, there's sọ fún mi pé I call you for more than 20 times. You're not picking your call. <sighs> Kunle, I wish you can understand. Shori Anoye was a very terrible deal for me. As in, bí mo ṣe tán studio, kádẹ máa lọ o. mo ṣàmọ nọmba tẹyìn tí máa ń ṣe mo spray owó bí àwọn fáànù ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ṣì owó yẹn báyìí na so wọn máa go faint i'm sure pé kan nínú àwọn fans mi ni bó ibi tó ti ń tira wọn bí màá ṣe lọ faint mi lọ́rùn ni ilé tó tún wá dùn mí jù ni pé bàbá àgbàlagbà ni kí n má parọ́ fún bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá yẹn wà lọ́spítù. Oh, you mean you face all this stress all alone? You should have called me. Ah no, in fact bí mo tẹ ṣe wáyé àṣẹ tó parí kíní lénìí ni ó ti ó ti rẹ̀ mí gan with the look of things ó yẹ kí n lọ wo bàbá náà lọ hospital bóyá títí ìrọ̀lẹ́ ọ̀hún. ok ṣé kí wàá bá ensign kájọ máa lọ sí hospital so get one jẹ́wọ́ call. you know. probably kò even be tomorrow but mo ti pè wọ́n ọ̀dẹ̀ ti jẹ́ kí okay as a matter of fact Sandra wà lọ́dọ̀ ẹ̀ bá ṣe ń so the man is okay anyway so ma worry ma worry ó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé tí n bá ti dé látọ̀dọ̀ ẹ̀ lénìí torí máa try láti lọ leni tí n bá ti dé látọ̀dọ̀ bàbá yẹn èmi máa pè ẹ́ so a máa lè ríra mo lè ní kòkòrò block mi lé. oh really you mean we can still stay tonight. yeah why not o lè wá bá mi lè nà but tí n bá ti dé èmi máa pè ẹ́ so kò tún ní dàbí pé o tún délé mi ò tún bá mi so understand. I'll be waiting for your call. all right darling no problem. Okay, see you later. Mm-hmm. Take your bye. Ẹ pẹ̀lẹ́ bàbá. Bọ̀ ẹ dẹ̀ ṣọ́ pé ẹ ti wà òkè láti lọ́lé. Ah, eh, mo ti wà pa báyìí. Ẹ ṣàp ẹ máa rọra. Ẹ wo bóyá kí n jẹ́ kẹ́ mọ̀ ọ́. Tẹ bá fẹ́ wà níbi fọ́dún kan, mo máa sanwó sí hospital yìí o. Mm-hmm. Private hospital tèmi lélẹ́yìí o. Mm-hmm. Wọ́n kàn máa gbọ́n lówó lọ ni mo ti wà pa nǹkan kan ò ṣe mí bí wọ́n ṣe rọ́ mi tìkẹ̀tìkẹ̀ náà ló fa ṣíṣubú. ó fẹ́ kẹ́ wà òkè náà ni ẹ pẹ̀lẹ́. dákun ẹ̀yin ọmọ ẹ mo fẹ́ bá ọ sọ ọ̀rọ̀ kan ẹ mo wá fẹ́ kí àwọn tí wọ́n tẹ̀lé ọ kí wọ́n excuse wa bí wọ́n ṣe gàyà díẹ̀ láàrin. àti èmi lè fẹ́ bá sọ̀rọ̀ hmm. ẹ wá fẹ́ kọ́ excuse wa kò need ṣe rí àwọn méjèèjì tí ẹ̀ ń wò yìí ìkan náà ni wa. kò sí nǹkan kan tó mọ̀ nípa mi ẹ fi free ẹ sọ anything àtọ̀ tẹ bá fẹ́ sọ lójú wọn kò sí problem. kódà ló bá jẹ́ bó ti fẹ́ ni mm-hmm. kò sí wàhálà dákun mo bẹ̀ ọ́ mo bẹ̀lẹ̀ dá ẹ̀ mo bẹ̀lẹ̀ dá ìyá ẹ̀ pàápàá torí mo ti ṣe ọ́ mo sì ṣẹ̀ sí ìyá ẹ̀ mo ṣẹ̀ sí àtiwáyé ẹ̀ gangan gbogbo àìlètọ́jú ẹ̀ àìlèṣe déédé bíi bàbá tí mo tàwọ́ àti ìyá ẹ̀ nù ṣàforíjì fún mi èmi tí mo gbé ọ rèé bẹ́ẹ̀ ni èmi ni àlẹ́ mọ́ àlẹ́ mọ́.

you can never ever be my dad. yes olówó ọlọ́lá gbajúmọ̀ láwùjọ òun ni bàbá tó bí mi lọ́mọ mínísítà ni bàbá ti tèmi bàbá mi ò ṣe akúṣẹ̀ how dare you ẹ̀yin sọ wípé ẹ̀yin ni bàbá tèmi ìwọ bàbá yìí ó dà pé ẹ̀ ń kọjá yẹn and i'm sure pé ìgbà tí bàbá ìṣubú ẹ̀jẹ̀ ti ta sí ní ọpọlọ òun lè fi sọ̀sọ̀kùsọ̀ abọ́ máa gbọ́ ọ̀pọ̀ tí bàbá yìí sọ you know my dad ẹ wọ bàbá mi kí wọ́n tó kù náà bọ́rọ̀ mi ò bá tẹ ọlọ́run tí ọ̀dà olójú bọ́ bá délé ìwọ gbìyẹ́ ilé pé ta ni ń já èmi ajísafẹ́ bá bá ẹyọ kan tó bí wà límọ́ lọ́mọ rẹ̀ mímọ́ sọ bẹ́ẹ̀ fún. ó ti yé mi yeah it's better we leave ft ẹ̀wọ̀ mo fẹ́ fún yín lówó gidi tẹ́lẹ̀ yes mo fẹ́ ṣàánú yín kí fún yín lówó tẹ́lẹ̀ fi máa tọ́jú ara yín torí mo rí ìṣẹ́ bó ṣe ń rùn lára yín mo fẹ́ ṣàánú yín kò ṣe é ìsọkúsọ tẹ̀ ó ti bí mi nínú ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá tèmi bí wọ́n ṣe tọ́ mi ṣé ń gẹ ẹgẹ ẹsìn kan tí mò ń sọ bí bàbá mi ṣe fi owó tọ́ mi bó dẹ̀ ṣe kọ́ mi pé kí n máa pọ́n àwọn àgbàlagbà lé mo máa ṣàánú mo sì máa fún yín ní owó tẹ bá dẹ̀ wá ní ìdí owó yẹn ẹ tẹ̀lé mi lọ sídìí mọ́tò mi kẹ wá gba owó tẹ bá wá ní ìdí ẹ ẹ lè padà sílé ìwòsàn yẹn tẹ kú lọ máa gbé bẹ̀ and má ìdìrò ẹ̀yin lẹ máa san bíi òyìn fún ara yín pé mo rí pọ̀rọ̀ yín òṣòjú lásán mọ̀ rubbish ẹjọ́ ẹ já lọ. èmi ò tèmi yé mi ẹ bá sọ̀rọ̀ èmi bàbá tó bà ọ̀dà bó bá jẹ́ owó ni wọn fowó ẹ o ìwọ bìyẹ́ bó bá délé yóò jẹ́ ó yọ pé èmi ajísafẹ́ kan yìí èmi mo bí ọ kò tẹ́lómi tó bí ọ bó bá jẹ́ torí pé kí n má bàa gba ọmọ mi ló fi ń fi owó dẹ́rù bà mí máa mówó ẹ lọ èmi náà èmi náà làwọn ọ̀tá gbé wọn olú ó lè má dáa fún mi tààrà máa mówó ẹ lọ wọn ò fowó ẹ wọn ò fẹ́ bẹ́ẹ̀ wò rárá dáadáa àlímọ́ mo fowó mo fowó. Mo Mom, you have to tell me the truth. I mean, this man called me Alimotu. Ah, ẹ̀yin náà ẹ̀rọ náà, èèyàn mélòó ló mọ̀ wípé Alimotu ni mo sọ the island. So that means, máa yẹn mú nǹkan tó ń So for the last time, mom, ta ni bàbá yẹn? Ọkọ That's your biological father. He should join me Let me just explain to you. Ìyá jẹ́ mí gan kékeré tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ẹlẹ́bà ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe. Nígbà tó yá, mo cross over sọ́dọ̀ àwọn oníbí apalẹ̀. Nọ́mbà wọn sáàbọ̀ tí mo palẹ̀ mọ́ wàjí ṣafẹ́ kọ́sítọ́mà ọ̀gá mi ló máa ń wá mọ̀ sí mo bó ṣe rí mi pé akíkanjú ni yín wọ́n bá ti mọ tí tọ́gbọ́n bá ti ń lọ wọ́n á fún mi lówó nígbà tó wá yá ẹni tí ìyá ti jẹ pa wọ́n á kọ́ ní ìfẹ́ sí mi wọ́n bá gbà fún mi ju bí oṣù mẹ́fà lọ wọ́n bá Eh, mo ń gbọ́ ọ̀rọ̀ rádaràda tó ń bá mi sọ lórí fóònù yẹn kò yé mi ní ìgbọ́ ẹ dáadáa ni mo ṣe ní pé kò máa bọ̀ níbà kí ló ṣẹlẹ̀. Oh, actually mo feel funny ni hmm. láti bí ọjọ́ mẹ́ta so mo rí pé òye ojú máa ń kọ́ mi ní ìwà òkè so mo wá ní kí n lọ sí hospital bóyá malaria tẹ ló ń ṣe mi bọ́ ìgbà tí máa débẹ̀ lọ́ba ni mo ti lóyún. wow yeah wọ́n ní mo ti lóyún o. wow wow wow wow wow that's so nice. so ìgbà tí mo dẹ̀ wo pé ah, ta ni mo lóyún fún. mo mọ̀ mo mọ̀ àwọn tó máa lóyún fún mo mọ̀ pé lára àwọn olórí burúkú tó ń jun ẹ̀ mọ́lẹ̀ náà ni ehm, ọlọ́run dẹ̀ ti bẹ ṣe bóyá kò wá wọn lọ èwo ló jẹ́ nínú gbogbo àwọn tó máa ń mutí lọ́dọ̀ yín èwo ni. Ah, èwo ló jẹ́ bíi ti báwo èmi àti yín lájọ máa ń wà ẹ̀yin ni mo lóyún fún. ǹgbọ́ ìwà. ẹ̀yin gbogbo ni mo lóyún fún o mi ò kí n ṣonírànù mo ṣàṣọ fún yín. èmi ló lóyún fún. ẹ̀yin ni mo lóyún fún mi ò lẹ́lòmíì tí mò ń tẹ́lẹ̀ ẹ̀yin nìkan náà ni. àwọn ọmọ ọ̀sìn irọ́ ti bá ti ń jẹ o ṣe bẹ́ẹ̀ mi àti ẹnìkan lájọ́ ń ríra wa àbí rèé ó ní tẹ́tífà tó máa ń wá tó máa ń fọwọ́ bù ẹ́ nídìí yẹn ìyẹn ò sí ń bẹ́ẹ̀ àbí olórí ike wèrè òkè mẹ̀sí tó ń gun báìkì tí ẹ náà mutí lọ́dọ̀ yín tó máa ń tẹ̀ láyà bá tó máa ń tẹ gbà yẹ tí máa ń sọ fún ẹ tí máa ń complain tó máa sọ pé à ó wà nínú rules yín pé ẹ gbúdọ̀ bá kọ́ tó mọ̀jà. ẹ pààrọ̀ rules wa nìyẹn wọ́n lè fọwọ́ tẹ̀ mí lára bí tó bá ń wọ̀ lọ hmm. wọ́n ti ní káyé máa kọra mọ́ kọ́sítọ́mà kówó lè wọlé náà ni ara ọrọ̀ ajé tá à ń ṣe nìyẹn àmọ́ nípa ti kọ́ wọ́n bẹ́yìn náà ṣe ní lọ́dọ̀ yín lèmi náà ní lọ́dọ̀ tèmi. ẹrù lèmi náà ni pé bí tí èèyàn bá ti ń ṣe tó bá ti jẹ́ general mi lè gboyún bẹ́ẹ̀ tó ló fẹ́ tìtìkùtì sí mi lọ́rùn ni. mo ṣe tìkùtì tí wọ́n yàtọ̀ àwọn yẹn ń fọwọ́ kàn mí ẹ̀yin gógó lẹ̀ ń gùn mí kókó nu wọn ò ok ok àwọn yẹn ń tẹ̀ ni èmi wá ń gùn ẹ olórí ibu ló máa yà ó tó bá yẹ olórí burúkú àwọn tó ń tẹ yẹn kí ló fẹ́ mi láti dájú pé wọ́n padà máa gùn ẹ́. wọn ò gùn mí ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan lẹ ń gùn mí mi ò lè parọ́ àwọn yẹn kò fọwọ́ kàn mí ní iṣẹ́ aráṣẹ́ wa ni. young lady young lady jọ máa lọ máa lọ torí tí n bá tiẹ̀ máa tiẹ̀ lu fẹ́ǹsì. ẹ má tì mí ẹ̀yin ní ìṣeré òpèrè lélẹ̀ àwọn ti rò pé mò ń ṣeré ni. ẹ̀yin ni ẹ má bàyé mi jẹ ẹ̀yin ni mo lóyún fún ẹ ṣàánú mi. má sáńbà ẹsẹ̀ o má tán bẹ̀ o. ẹyin tí mo lọ ìlú fún ọ ẹyin tí mo lọ ìlú. aláṣẹ wo lóyún aláṣẹ wo. kí ló gbọ́ sí ti báyìí ó lé mi sọnù ó dẹ̀ kó kúrò nínú ilé ibi tó ń gbé yìí bí ìyá yìí ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ mí jẹ mí jẹ mí jẹ mí jẹ mí títí inú oyún ẹ̀ nìyẹn tí mo fi bí ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní sùn kiri mo ń gbàgbà wọ̀ kiri ìjọ mi ìbọn stop ìjọ mi under bridge láì ṣe wèrè nígbà tó yá mo rí ibi ilé olóúnjẹ tí mo ti lọ ń ṣẹrú màá bá wọn ṣàfọlẹ̀ màá bá wọn gbálẹ̀ màá bá wọn pọnmi wá fún mi lówó nígbà tó máa pé ọmọ ọdún márùn ọ̀rẹ́ mi nígbà yẹn mo ṣèpàdé ẹ̀ nìyẹn wá rí mi pẹ̀lú ẹ wá ní à ah, wọn ọjà láti pàdé mo fẹ́ lọ wá nǹkan àtà máa jẹ ni ó bá ní à ah, òun mọ bí kájíṣà fẹ́ ń gbé ń sìn yìí ló bá júwe àdírẹ́sì ẹ fún mi mi ò ṣe méjì kò di ilé náà bá a ṣe délé náà báyìí. ajíṣàfẹ́ ajíṣàfẹ́ kí lè tó ń fìyà jẹ mí kí lẹ̀ṣẹ̀ mi gangan náà kí ni mo ṣe fún ẹ tó ń treat mi báyìí ẹ ó dé fi wá sílẹ̀ láti jọ èmi àtọmọ ó tiẹ̀ mọ nǹkan tí mo fọmọ bí bóyá ọkùnrin bóyá obìnrin anyway for your information obìnrin ni mo fi ọmọ yẹn bí alimade ni a sọ. Hm? bẹ́ẹ̀ obìnrin ló bí. obìnrin ni mo bí. Àlímọ̀ lórúkọ ẹ̀. That's nice, that's nice. Ah. Látijọ́ ọjọ́ ìwò bójú wẹ̀yìn kò tiẹ̀ wò wá. O ò mọ bá ṣe ń live, o mọ bá ṣe ń jẹ, bá ṣe ń mu. Ṣé ni mò ń tọrọ owó kákàkiri lọ́wọ́ àwọn èèyàn láti fi lè oh, jẹun, oh. láti fi tọ́jú ọmọ yẹn. Oh. Bó tiẹ̀ jẹ́ nǹkan kékeré báyìí kò bá wa wá. Káwa náà fi manage. Mo wá ẹ débi tó ń gbé wọn lo ti kó kúrò ń bẹ, o ò dẹ sọ fún mi. Má bínú, mi mọ̀ pé mo ò dẹ lápọ́lọ́jì. Má bínú. Anyway, inú mi dùn pé obìnrin ló tún fọmọ bí um àjẹ́ tó bí àjẹ́lẹ̀ lọ̀rẹ aṣẹ́wó tún ti báláṣẹ́wó again good bóyá mi bá tiẹ̀ consider ẹ̀ bóyá tí bá ṣe pé obìnrin ló fọmọ bí ká ló tiẹ̀ máa wá bímọ ń sìn ká ló bí àrólé àti ẹ̀ ní bóyá kí n wò ó kí n yẹ̀ wò kí n gbé lọ sílùú wa kí n lọ ṣòro lé fún bóyá ọmọ mi ni bó ṣe orílẹ̀ tó tiẹ̀ wá sọ pé bíi yẹn ló fi bá gbogbo jẹ́ obìnrin mélòó ló wà òkè lára àwọn ọmọ tí wọ́n ń tọ́ tó yàn tó yanjú ń sìn ìwọ bóbìnrin dálẹ̀ bó ṣe bóbìnrin dálẹ̀ yẹn o iṣẹ́ tó pàtì láàbọ̀ ńlọmọ yẹn náà tún máa gbé o òun náà máa máa lé onímàrúwá káàkiri ó máa máa lọ́lọ́kadà ó máa máa lónídá fún wọn máa tẹ́ lọ́yàn wọn máa tẹ́ nídìí káàkiri àbí ẹ àjẹ́ bí ọmọ ó tún bàjẹ́ ẹgbẹ́ náà lẹ̀ níbo ló tún fẹ́ kí n ti bẹ̀rẹ̀ wo mi mọ̀ pé irú nǹkan tó máa bá mi sọ rè because nígbà tí pressure pọ̀ ní ilé tí mo ti kó kúrò èèyàn kan ń wá mi ó ń wá mi ó ń wá mi wá mi ta ló lè jẹ́ tí mo find out pé ìwọ ni ni mo ní pé kí n rí ẹ for the last time torí ní èso tí wọ́n á gbélé ìyá mo love ẹ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ má wà mí mọ́ o èmi kọ́ ni bàbá sàdí àbíkúrò àlímọ̀ èmi kọ́ ni bàbá ẹ o. ó má ṣe báyìí fún wa. Ah ó dẹ̀ ṣàánú ọmọ kékeré tí ẹ̀rọ tọmọ ẹ̀ mi ò lè parọ́ oyún moment tí mo lóyún fún moment tí mo bímọ fún ó dá kó ṣe báyìí fún wa ó tàlí máa ó jọ ẹ ọmọ yẹn jọ ẹ gan ni. ó máa jọ mí ó máa mú làwọn ayé gan ni bá bí àtìgbà tó bí kò múlá. àti ẹ ti kọ fún. ẹ ṣe kọ ẹ lè kọ ẹ lè kọ́ mu láì bó ṣe jọ mí yẹn náà láì tí èrè mo mọ̀ kó máa jọ mí náà gan ó sì máa jọ wèrè ọlọ́kadà yẹn náà á jọ wèrè onímọ̀lúwà yẹn náà mo fẹ́ relocate tí n bá máa relocate yẹn send owó nínú dream ẹ̀ sí mi èmi náà wá send owó láti inú dream sí ìwọ náà padà tọ́lọ́n bá ní kó wọlé sọ́dọ̀ ẹ̀ máa fi tọ́jú ẹ̀ bọ́ tí ò bá wọlé sọ́dọ̀ ẹ̀ yọ̀yọ̀ òun bọ́lẹ̀ tàbí kí n yọ ẹsẹ̀ kan bọ́lẹ̀ kí n máa move mọ́tò lọ. ó dẹrù tọ́lọ́ má ṣe báyìí. wo wo wo wo wo bọ́lẹ̀ nu mọ́tò mi kó tó la wàhálà lọ tó bá bọ́lẹ̀ má pọ̀ǹchẹ́ o jẹ mí mi ò parọ́ ọ̀dàlú mi ò sí. ẹkún kì í jẹ mí ẹkún kì í jẹ mí ọmọbìnrin òun ṣoríire ọmọbìnrin tó lọ bí ò lè ṣoríire kí ló dé tó ń tọ ọmọ tí ò ṣe tèmi mọ́ mi lọ́rùn. ẹ lọ foríire hàn. máa fọ máa fọ máa láàmú ẹ lórí ẹsìn mi ṣe lérí torí máa pọ́ǹ jẹ ògbà máa bírèkì bọ́tù lórí ẹ ó dàbí pé yẹn máa pì ẹ aláìbọ́tù lórí ẹsìn wèrè. kí ló ń ṣẹlẹ̀. àwọn sàjà pamọ́ fún kò sí ṣíṣe kò sáì ṣe kò tún padà sóko ẹrú mi mo bẹ̀rẹ̀ sí ní jẹ ìyá yín mo mú ẹ lọ́lé jẹ́lósì ni máa struggle kí n rówó ẹ̀sán títí títí títí tí èmi á lọ ṣọrú mo ṣàfọlẹ̀ mo ṣàlábàárò kò sí nǹkan tí mi ò ṣe tán nígbà tó máa pọ́ ọmọ ọdún méje ọlọ́run ló ṣùkà àyà yìí ó fi kúrò lórí mi ọlọ́run wá mú ìpàdé aláàánú ó tún sọ ilé ayé wa di ọ̀tún tó fi wá di bá a ṣe dà òun ni kọmíṣánná kọmíṣánná tí wọ́n rò yìí pé òun ni bàbá ẹ̀ ni òun kọ́ ló bí ẹ rárá ó kàn pàdé mi níbi tí mo ti ń ṣiṣẹ́ kiri ni wọ́n ní àìwọ́ ah, ọmọ yìí máa fáìn o kí ló ṣe é máa ní à ah, dádì ẹ ṣe ìgbà kúrò pé àlàyé ayé mi pátápátá máa ṣe fún un bá ní mo ní ọmọ kó mọ́ mi gan ti wà nílé ìwé jẹ́lú sí mi nígbà báyìí o blessed memory ó ṣe ní òun á mi òun á lè gbà ẹ́ ní ọmọ òun á adopt ẹ́ I thought it was a joke. Things were getting better for us. Gbogbo ayé wa ó yí padà di ọ̀tun ó rán ẹ lọ sí nursery school primary school secondary school the UK that you live today was by his power ó tó parí secondary school ó rán ẹ lọ sí London ìpolú sí university. May his soul rest in perfect peace. I'm so sorry, Mo. I'm deeply sorry. Now I understand everything. I, I, I'm deeply sorry. Ẹ̀wọ̀n ikọ̀ tó kọ dùn mí jù ni pé mi ò mọ ògbélé kí mínísítà tó kú. At least I would have been able to appreciate him more. His spirit and his soul can see what it I never knew he's not my dad. I'm sorry. I'm so sorry. I'm sorry. Mm, yeah. 99, 90 days. Kúnlé, o lè believe pé bàbá yẹn ló bí mi lóòótọ́. Bàbá yẹn gangan gangan gan ló bí mi. Oh my God. Bàbá yẹn ni bàbá yẹn lóòótọ́. Kí ló wá fẹ́ ṣe é sìn? Would you acknowledge him as your real father? Acknowledge who? Kemi acknowledge you, Baba? Baba, Bàbá tí ọmọ bí èmi as my dad. Never. I rebuke it. That will never ever happen. Ọlọ́run má jẹ́ wo. Fùtì ẹ̀ lóòótọ́ o, òun lọ́lọ́ fi ṣe ọlọ́kọ̀ tó wà mí wá sáyé. Oye mi ò mọ gẹ́gẹ́ Everybody gbogbo Baba. ló mọ̀ pé minister. ni bàbá mi náà. Ah, bó ṣe máa wà náà nìyẹn mínísítà ni bàbá tèmi èmi ò mọ bàbá yẹn rí mi ò dé sí ẹ mú rárá so bó ṣe máa wà nìyẹn. ok hmm. please Kúnlé ṣé mo kí bó ṣe jẹ́ sí mi ló jẹ́ kí n lè máa sọ gba àwọn kan tó máa sọ fún fún you know you are my best friend. of course. ṣe mi ì ní fẹ́ kí nǹkan tá a sọ yìí jáde síta mo fẹ́ kó rí mi láàrin èmi pẹ̀lú ẹ̀ àti mọ̀ mi àdásẹ̀ẹ́. Mm. I don't want any stain. Come on, Alan. You know me better than that. Leave sealed. Nǹkan tó bá ti fẹ́ ló wẹ́ fẹ́ mẹ́. Ṣé o rí náà trust I trust you. Yeah, thank you. I trust you. I trust you. I trust you. <laughs> So, kí ló fẹ́ mú un gbà? Ẹni tí ṣe bá ti gbé wá níjọ́, èmi ò tí ì bá ṣáà Ah, gúúsà máa lọ bẹ́ẹ̀. wà lára kòró lọ́nà. Ah, mo tẹ̀ ṣe parí fried rice mo dẹ̀ mọ̀ pé o máa ń láìkẹ́. Ah, gbogbo àwọn òdìdí náà wà nù ẹ̀ green beans gbogbo ẹ̀ let me garnish it with uh, nice chicken. Eh? no problem. nice one. <laughs> <laughs> yeah. àtẹkùn mo ti notice púpọ̀ manager débi báyìí ni mo ṣe ń kú. ẹ bàbá wà lóyún ló ṣe expect bó ló fẹ́ ká ti rí mẹkáníìkì bí báyìí náà. mẹkáníìkì ló lè ṣe wọn ò mọ wọn ò ọkọ tó máa dùn wọn bẹ. oh my god if i what do we do now just eat something gbá gbogbo ẹ let's see it might work. mẹkáníìkì eh, yẹn ni pé òun lè fiṣẹ́ tó ń ṣe sílẹ̀ àfi tí ẹ bá bá ẹ tó ní mọ́tò sọ̀rọ̀. Ah, kí ló mú ìpè kó lè fiṣẹ́ tó ṣe sílẹ̀ ṣé wọn lè convince ẹ kó sáré bá àwọn mọ́tò ni must you talk to anybody seriously òun ò lè fi kọ́ tó ń ṣe sílẹ̀ láti check mọ́tò fún wa I can't believe this but you know we are running late ẹ ìwọ náà lọ bá sọ̀rọ̀ náà àbí what kind of thing is this ẹ eh, lọ eh, yeah who is the Abi, ṣé ẹni tó wà ń bẹ̀ ẹ ni oh okay olóníkà bá sọ̀rọ̀. Okay, uh, I think uh, since if it's the guy, I think I should just talk to him myself. Okay, good. Um, uh, but she, uh, I need uh, like five nínú mọ́tò yeah. or mint. Yeah. That's, yeah. Um, I'll be patient. You know, see, when you want to meet someone, you need to look more good. No, bring the mint, bring the mint. Okay. And, uh, bàbá ẹ̀ ọ̀hún ṣáà Ben, kàyẹn sọ ṣé mo wà ókè. bẹ́ẹ̀ni ẹ yá abẹ. olóhùn ìjọlẹ́kùn ṣe ń tẹ́sí lórí sáré. mo sáré ṣe mọ́tò kan ẹ má lè gbìyànjú ní. àwùjọ ọlọ́pàá. hello. <laughs> hello yeah sorry to bother you. Um, My name is Alan Jones. Um, I'm a TV host. I know you already know who I am, but don't worry. <laughs> I'll still introduce myself formally to you. Oh, you see, my program starts in two hours, which you already know, I believe. And so on my way to the studio, my car started acting up. And um, I'm so sure it's going to be a minor fall, but the funnest part is the mechanic insists that you have to give him permission to check our car. And so that's why I'm here to, you know, to ask you for help. Maybe you just tell him to check on the car. I'm sure it's going to be a minor fault anyways. <laughs> okay, okay. Fine. Yeah. Um, my name is Bola. Oh. uh, I'm sorry to say this, but I don't even know your program. I don't know who you are. Um, but that's not a problem. If you want to I can. <laughs> but uh, to be honest, that's funny. Did you just say you don't know me? Come on, I'm a star. I'm a seller, I'm TV host. If you say you don't know me, maybe you're living another planet. <laughs> it's quite funny. It's, it's funny. But it's all right. You don't know me. It's no problem. no offense meant, but I... oh, oh, TV. I don't watch TV. Um, uh, eh. but it's okay. Um, today, Baba, Baba on my tone all right. mo ń ṣe tọ̀dọ̀ yín lọ ẹ kàn parí ẹ̀. no no no àwọn kan ní mi ni fẹ́ parí ẹ̀. all right thank you thank you. Mm. kí ló ṣe mọ́tò yìí. ẹ mi ò mọ nǹkan tó ṣe ṣebí mẹkáníìkì ni ẹ wọ́n nà á ṣe èmi mo ṣe máa sọ nǹkan tó ṣe mọ́tò fún ẹ̀yin. ẹ̀yin lè máa sọ nǹkan tó ṣe mọ́tò kí n lè mọ̀ nǹkan tó ṣe. máa fi òògùn orí fífẹ́. Oh my goodness. You see, I hate insult. I hate insult. Iṣẹ́ ni, you should know what to do you know what to do lọ bá sọ ìwọ náà ṣàlàyé fún please i don't want insult wọn ni ó ṣe máa ní bí mo ṣe wá ìwọ̀n ọmọ mi ayé ti sọ please yes we are running late please. Oh. Hey, <laughs> Imagine. হ্যাঁ Hey. Jones, right? Oh, uh, my name is Alan, surname Jones. Oh, my bad. I'm very bad with names. It's all right. I'm all right, thank you. You look good. um, <laughs> so, were you able to meet up with your program that day? Oh, yes, I did, and thanks to you. Um, first. ọlọ́run ló ní kí mechanic ẹ̀ tètè bá mi wò to o our on point lọ́jọ́ yẹn ni thanks so much i think i owe you one for that anyway. owe me one you owe me lunch. how <laughs> okay it's all right. <laughs> lunch that's fine. no no just kidding just kidding so do you come oh. here often. Oh, anyway, not really. This is my second time. Domowa Riem, the one be buying. Like, if ìgbà kejì tá a máa wá sí buying, right? Abi? Yeah. Èmi regular customer lèmi o ṣe pé irú àwọn àpọn báyìí tá a ti wà. Oh. We usually come here and get something to eat. Oh. <laughs> okay, it's nice to have you around. Oh, yeah, thank you. The meal is good. Enjoy yourself. Yeah, yeah, thank you. All right. Thanks so much. Madam. Yeah? Um, èmi wò pé ká lọ sọ fún receptionist kan yẹ kí md mọ̀ pé a wà wọn ta. yeah okay ẹ lọ sọ fún wọn it's alright yeah it's okay. ó ga rẹ̀. Baba, you know small thing. Hmm? hmm? You can imagine. Ah, oh. In fact, oh ga Anyway, sorry, ó ní kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Yeah, kí ni ẹ̀dẹ̀ important mi Go. At least ọ̀rẹ́ mi ni ẹ, mo dẹ̀ ṣe jọ́kùnrin mo mọ̀ pé wàá tún ní better idea lórí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mo ṣe need advice. Okay. So get? Mm. So tí obìnrin bá rí ọkùnrin tó nífẹ̀ẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin yẹn gan-an bó bó ṣe wá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn tó kí ọkùnrin yẹn má tiẹ̀ wò rárá kó má tiẹ̀ rí bí pé rí obìnrin kó má rí bí pé rí yàn ó get so irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí obìnrin yẹn dẹ̀ nífẹ̀ẹ́ gan-an kí ni obìnrin yẹn lè ṣe láti pé kí ọkùnrin yẹn lè notice ẹ̀ kó lè mọ̀ pé obìnrin yẹn ní feelings fún òun mọ̀ ọkọ bẹ́ẹ̀ yẹn kí ni irú ọbẹ̀ yẹn lè ṣe. àkókò hmm. tí obìnrin yẹn bá mọ̀ ní ọkàn ara ẹ̀ ipò òun nífẹ̀ẹ́ ọkùnrin yẹn dé mm-hmm. tí ọkùnrin yẹn náà ò dẹ̀ sí ní any serious relationship with any other lady. okay. obìnrin yẹn láti ṣe ohun kan tó ní mọ̀ láti ṣe kí ọmọkùnrin yẹn lè jẹ́ títí tí ẹ náà ni. Hmm. Hmm. so ah, ó máa ṣe. alẹ́ àìdúró mi náà ló jẹ́ ẹ́ you do need to be going eh, láti máa seduce me it's been all along inside of me from the very first time tí set eyes on you you've been like on my heart Have you loved it from the very first time? Please marry me. As do, are you really serious? Yes. As in, o mi nìkan tó ń sọ. Ó yá wèrè ni Kúnlé. I love you. Oh my goodness. Kule, Emi mani. So Emi á lẹ̀ ni wọ́n sọ pé kó má rí Are you stupid? as in are you daft Even, ah, o the serious ó sọ fún mi as in ìwọ Kúnlé propose sí èmi ó dẹ̀ kó sọ pé marry you Who the kúrò ẹ̀ in the room? Say, ìṣe people are corona or whatever ó ti ń Far from it. Ah no, ò pé ó ti yá wèrè gidi gan torí torí ẹ bá pè me. ìwọ Kúnlé yìí ò ní ní ẹ fún tree láti máa kọ ẹnu sí èmi the superstar alẹ́ the celebrity ni wọ́ kúnlẹ̀ wá gbà sọ̀rọ̀ rubbish lẹ́nu are you okay? so òótọ́ pé mo ti ń bá ẹ ṣe ọ̀rẹ́ ìyẹn wá fún ẹ ní court láti máa sọ jack share láti máa sọ ṣe ọ̀rọ̀ sí èmi sí èmi celebrity oh she. do you think I'm just the girl next door? oh I think I get it now so reason tó fi sọ pé kò sí ọ̀rẹ́ kankan tó yẹ kí obìnrin àtọkùnrin máa bára wọn ṣe lélẹ́yìí ọlọ́run ló kó má sí friends mi kankan nínú ilé mi lẹ́ni so lójú wọn ní irú ìwà ṣe máa bá mi sọ̀rọ̀ wàá wá jẹ́ rank mi wàá já level mi wàá já mi sí zero level níwọ̀ ọkúnlé I can't just believe this rubbish I can't believe this insult in my whole house Kúnlé you insulted me right in my whole house anyway it's your lucky day if not chat with Allen ní orí ètò wa lénìí hmm. ẹ fẹ́ mọ ẹni tá a mú wá fún yín agbẹ́gbajúmọ̀ oníjó tí gbogbo yín ti mọ̀ pátápátá tẹ́ ìdẹ̀ lè wait láti mọ̀ nípa ẹ̀ òun la gbé wá sí orí ètò fún yín lénìí ṣùgbọ́n àwọn Yorùbá ní oní ìkànlá jẹ́ ṣe so máa fẹ́ kí àlejò wa fúnra ara ẹ̀ ṣàlàyé fún yín dáadáa nípa ìgbà tó bẹ̀rẹ̀ sí níjó tí àwọn òbí wọn sọ ńgbà tó ń jó gbogbo bí ìrìn yẹn ṣe lọ tí wọ́n fi wá di olówó àti ọlọ́rọ̀ láwùjọ. so mm-hmm. nse ẹ kọ́kọ́ sọ orúkọ yìí fún àwọn aráalé ẹ jẹ́ kí a ti mọ̀ wọ́n ti mọ̀ yín o they already know who you are but please tell them more about yourself ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní jó àti how you become so successful people are interested they want to know. okay before that anyway mo máa like programming. thanks for having me here. you're welcome. and uh, orúkọ tèmi ni Morire Mujere. My people call me Dimple. Well, question Tebiriye, they are deep, but we have to do it. Now, Aye Yomi, I've been a dancer. Oh, alright. no, no, see, see, see. It's not like that. Of recent, mo kò like my hangouts. Come on, come. Ọ̀rẹ́ já sọ̀rọ̀ later. It's almost time for chat with Alan. We dẹ̀ wọ́n pé mo miss program. I'm a jojo jo. In fact, mo máa ń gba prize lórí fún that I started fully in the industry as a career. So there about, let's say, Grace caught me, but Joe and everything, like seven years ago. Wow, seven years ago. Seven years ago. Fully, yeah. Tí mo to oh, tó di pa wa náà ń Yeah, stuffy you moyo. And so, say ṣé ìdúró lẹ́dẹ̀ gbogbo because we know you, we know you are rich. Sorry. Àbọ̀ <laughs> pé owó wà lọ́wọ́ ìdá. Ṣé ìjó yẹn náà yẹ ti as in tẹ̀sí make gbogbo orúkọ àti gbogbo àwọn nǹkan tẹ ní gbogbo àwọn industries gbogbo àwọn companies yẹn ṣé ìdí owó ìdí ijó yìí náà tẹ̀sí make owó bẹ̀rẹ̀ ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. yes ìdí ijó ni. ìdí ijó yìí náà. ìdí ijó ni because kò sí bá ṣe fẹ́ pé owó ijó tá à rí náà la fi invest láwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́run gbogbo ilé ni. Ah, mo ní ìbéèrè méjì fún yín ìkíní ni pé ṣé ẹ àwọn aráalé ló fẹ́ mọ̀ o àwọn òbéèrè tó ní kí bí o bí o ṣe oyè ẹ̀yìn ọmọ afẹ́kẹ́ ṣàlàyé fún un ṣé ẹ lè jó ní wọ́wọ́ ìyẹn ní ìkíní ìkejì ni wípé ṣé lóòótọ́ ni wípé iṣẹ́ ijó àti iṣẹ́ aṣẹ́wó wọn ẹ̀yin oníjó kó papọ̀ ní pé gbogbo ẹ̀ lẹ́ ṣe papọ̀ àti àwọn ọ̀rọ̀ méjì máa fẹ́ kẹ́ bá a tò mọ́lẹ̀ sí so àwọn èèyàn yín àwọn olólùfẹ́ yín lé wá lè gbọ́ wá dẹ̀ lè mọ̀ bí ó ṣe ń lọ fún yín bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ó yé mi àwọn èèyàn wa ẹ̀yin olólùfẹ́ mi now ẹ jẹ́ kọ́kọ́ mú báyìí ìní ìjó ní hòhò hmm. that's a baby ó di pẹ́ mi ó di pẹ́ mi ó di pẹ́ ó di pẹ́ ẹ fẹ́ jẹ́ ká mọ̀ bóyá ẹ lè ṣe àbí ẹ lè ṣe ó di pẹ́ ó ti yé wa ó ti yé wa ìkejì kan. ṣẹ́rìtì kejì yẹn pé ẹ wọ́n mú jó aláṣẹ́wó kò síbi tí ìṣe òṣèlú kò sí ibi náà tí ìṣe òṣèlú kò sí o téèyàn bá ń jó tó ní passion fún ó yàtọ̀ sí pé bóyá mi ò mọ ọjọ́ mo wá mú nǹkan míì mọ́ ó yàtọ̀ torí tẹ bá lọ bank tẹ bá rí àwọn báńkà àwọn obìnrin wa tó máa múra tó máa ṣe spẹspẹspẹspẹ àwọn náà mú nǹkan míì mọ́ tí ò bá tó wọn ni o tí lè ń sọ̀rọ̀ pé òun ń jó nìkan kò ṣe jó nìkan sí ẹni tí ò lè mú nǹkan mímọ́ tí ó bá wù láti mú nǹkan mímọ́ àmọ́ oní ti wá ìjó nìkan la mú ijó tẹ̀ ń jó olùkọ́ lẹ́ ń jó. ah you are so successful i'm happy for you. thank you. ah ok ẹ̀yin èèyàn wa nínú ilé àsìkò fún ìní láti dá sí ètò yẹn kí ni ẹ̀yin rí sí kọ́tọ́ sọ yẹn ṣé lóòótọ́ ni pé ọ̀n kì í mú nǹkan míì mọ́ àwọn ò mú nǹkan míì mọ́ o kò kí lẹ̀yin rò ẹ bá wa dá sí ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ òbí náà ṣé ẹ lè gbà kí ọmọ yín yan ijó láàyò kó wò pé well ijó ló ń fẹ́ máa ṣe ijó ló ń fẹ́ máa jó ta kí lẹ̀yin òbí rò ẹ pè wá sórí ètò ẹ bá wa dá sí. <laughs> Um, madam, um, a um, ti jẹun tán. Mo ní kí n sáré rán yín létí pé ẹni ní interview tẹ́ni pẹ̀lú àwọn Jewish magazine. A dẹ̀ ti run out of time, so bí àkàlẹ̀ títí máa lọ. The thing is, um, I'm not just there for the food. Kò ń ṣe pé bóyá torí oúnjẹ ẹnìkan la ṣe wá síbí ó ní ó ní nǹkan tó in fact ó ní ọtí mo gbọ́dọ̀ rí ká tó lọ so for now a ti lè lọ because ẹni yẹn ò tí ì wà so. ok yeah. um, ma bóyá kẹ́ pe ẹni tẹ́ ń dúró de yẹn kẹ́ jẹ́ kó mọ̀ pé à ń dúró de wọn because um, any another appointment pẹ̀lú Mr. Touch concerning the billboard um, contract Mr. Tosh kọ Mr. Battery ah, ṣé ẹ ò gbọ́ràn mu ni àbọ̀kan bí mo ẹ létí a ní mo ní nǹkan tó wà more important than any appointment you guys could think of ó ní mo ní ọ̀tọ̀ wà important tí mo fẹ́ rí I can't in fact to be honest mi tẹ fẹ́ gbọ́ anything about appointment for now because ìkan tí mi wá ṣe ń bí is far more important than that. okay sorry ma sorry. Uh, all right ma so please please you guys just go please. okay ma all right ma. Well, okay. What do we do now? I think we'll just have to cancel all that. Oh, okay, manager. Eh. Yes. She ain't ti wà lọ́fíìsì Oh, okay èmi náà máa tó wá studio ṣe. Oh, all right. Okay. No, no, no, no. Ẹ̀yin ẹ má worry. Ah. I <laughs> understand. Yeah. Okay. Oh yeah, no. Oh, ah, <laughs> àbí o, àbí o. <laughs> Oh, all right. Hey, uh, hold on one second. Yay! It's been a while. <laughs> Yeah, I'm all right. Thank you. How you doing? I'm great as usual. I can see okay. your uncle, uh, so uh, I wish you a great day. See you uh, later. Well, um, máa ṣe kọ́ lù mí kí báyìí àbí ṣé mo tún ṣe ra mi mú gẹ́gẹ́ bí àjọwò you

all the concerned about it. And I just, um, you know, thought I should just, um, um come uh, okay. hear my own opinion um, uh, enjoy as much as possible last year, while here, enjoyment time, feeling with you, to random um, when highly desire di relativa muscolosi tutti in sostanza di noi danno segni through all this. I know that you have not been fine, and I know it's all because of Mr. Bolo. Yes. I As "Oh ó mọ̀ lóòótọ́. So ó mọ̀ nípa Gbọ́lá o. I know you love him. Oh. I know how much you love him. Oh, ah. madam, ṣé rí kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run? Ó máa ń ṣẹlẹ̀ dáadáa. Ayé àtijọ́ la máa ń dúró gbòkè ọkùnrin ni kó máa lé obìnrin kiri wáyé ti advance sí obìnrin náà máa ń lé ọkùnrin madam iṣẹ́ tẹ fi mú ọ̀rọ̀ yẹn tẹ fi gbé sínú ọkàn ara yín tẹ̀lé jẹ́ kó máa dá méjì yín lọ díẹ̀ díẹ̀ díẹ̀ biology go to him and just you know you walk up to him and tell him how you feel. ah nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti ń ní èrò pé right it's not right pé báwo lèmi obìnrin ṣe máa lọ kẹnu sí ọkùnrin as in ojú wo ló máa fi máa wò mí ipò ah, tí mo ṣe ní kọ́rọ̀ yìí láti ní mo fẹ́ sọ feelings mi fún nìyẹn. ẹ jẹ́ kí n sọ ọmọ kan fún mi there is no problem. you kò sí ẹ̀kọ́ nínú ìfẹ́ kò sí pé à èmi ni mo tó báyìí èmi ni mo gbà báyìí pẹ̀lú gbogbo nǹkan tí mo ní báyìí no no no no I can't imagine myself being in love with that so so so so person. <laughs> ìfẹ́ òkú ní gbogbo báyìí ìfẹ́ ò nílé kò lórùlé ibi tó bá wù báyìí ló lè bá sí ẹ lè rí olórí ìlú odidi president ìlú kó dẹ̀ wà in love pẹ̀lú commoner self. As I go, so you just have to admit it and accept it, okay? bọ́lá ṣe fẹ́ kó rí nìyẹn tẹ bá sọ pé kí n máa kọ́ntínú báyìí tó kí o ẹ bá a sọ ẹ ṣe kíní kan kíní kan because I know that he doesn't know about your feelings or does he? <sighs> he does not. no. so you're just it's just like somebody killing herself gradually. àbí àwọn òyìnbó máa ń sọ wípé smiling and suffering yẹn àwọn èèyàn tó bá rí níta wọn á rí lókè ẹ̀rẹ́rìn you know you do but deep down inside of you are you truly happy tó bá pọ̀ yín nìkan nínú ilé are you truly happy no you're not and it's all because of Mr. Balawa so that's lè fi òpin sí gbogbo mystery yìí ẹ ṣe lọ and just express your feelings tell him how you feel about him tell him how much you love him there is no big deal in that bọ̀ tó bá ti bá sọ feelings mi fún un tó bá tàn mí dá nǹkan. are you sure. i am very sure. tẹ bá ti sọ máìndì yìí ṣe rí ọ̀rọ̀ nínú ọkàn yẹn ó máa ń dàbí òkúta ńlá ni téèyàn bá ti sọ síta but the moment téèyàn bá ti sọ báyìí ó máa dàbí ìgbà téèyàn gbẹ́rù ni wá sùn kalẹ̀ ara yẹn lọ fún mi. wow hey ah Bo, another problem mi ò ní nọ́mbà yìí mi ò. I don't have his contact. Okay, okay, nǹkan tá a máa ṣe rèé madam. Ẹ mọ nǹkan. Èmi ò bá ní bí aka lọ síbi restaurant àti yíyan nígbà yẹn. Okay. Tá a bá máa lọ síbi, tá a máa lọ, tá a bá máa bọ̀, tá a bá máa ṣe gbogbo ẹ̀ mo mo believe pé ó yẹ ká lè rí wọn náà round ibẹ̀ yẹn àbí ká get contact wọn níbẹ̀. That's true. Sandra, hey! Oh, mo ń lo orin tó ṣe fún mi o. Do you know? dying slowly. Mo ti lọ, orí òun kò rí mi. Oh, God save my life, Sandra. He just saved his soul. Ah, God bless you. Thank you, Sandra. Thank you. This is why I appreciate you. Mr. Martin, no problem at all. As a matter of fact, I'm on my way to the studio. To be honest, you have nothing to be worried about. I'm on my way. Yeah, the program starts soon, so no problem. We're gonna run your advert today. Yeah, I'm so very sure. <laughs> Trust me, you have no problem with me. Yes. <laughs> yeah, it's all right. My regards to madam. Okay. Mm. All right. Yeah. Uh, no, don't worry. I'm going to give you a call after the program. Yeah, I'll do that. Thank you. Yeah, have a beautiful... Okay, have a beautiful day. Yeah, bye. Ah, oh girl. The dirty was the traffic. Mm. so ah ok ó ìtẹ́ kí n pe ọmọ yìí náà. ẹ ló bí ọdún ṣé ti set. Eh, bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn bí ọdún ó dọ̀ ọ́ lọ́dọ̀ I call you back bọ̀bọ̀ yẹn bá mi lè bá mi lè mú ọgbọ̀n pa ò bá tí èkè ìwọ kan ṣáà máa tẹ̀lé mo fẹ́ tú ẹ̀ lọ mo fẹ́ mọ ibi tó so get please don't lose him okay. Just never got close, your papa stay police. I sight you from afar, but you always on the run. Yeah. Oh my God, walking in the fun. Mm. Made up in the worst time anyway. Sometimes maybe all the patience with the pain. Yeah, yeah. Give me all the tensions of the day. We gon' live for life, no parting ways. It's funny, the whole world's a me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm it. This is what my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny. Yeah. Yeah. It's my own and what's mine. It's definitely there. Sister, yes, I'm very sure. Ṣé ìwọ o tẹ̀lé wálé lánàá nàbó mọ́ jẹta? So long as you go be my wife, alright. Everything you do is alright, alright. True love never for life, alright. What i I got my Hello. Hello. tó bá ti kù díẹ̀ báyìí kó di ìgbà tí wọ́n fẹ́ wọ́n lè gbà tó bá rí penalty gan wọ́n lè gbà sí wọ́n lè gbà lọ soft side olóòbù kú làwọn Arsenal yẹn iṣẹ́ náà bá ti kẹ́ tìmí jẹ́ èyí nítorí ẹ̀lẹ́mi ò ti fẹ́ gbé wọn wọ́n wọ́n kàn gbá bọ́ọ̀lù rádaràdaràdaràdaràdà tí wọ́n fi nà wọn. ìwọ náà wàá rí klọ́ọ̀bù sọ òun wàá máa gbá sẹ́nà ṣáṣínà ọ̀dọ́ ẹ̀kọ́ máa gbé sí tíkẹ́ẹ̀tì wo Madrid àgàgà tí máa rí Ronaldo ah wo ó ti parí àmọ́ Ronaldo ló ti kó Madrid yẹn ó ti bá ọgbẹ́ jẹ ah, eléyìí tẹ̀ta fún mi lẹ́ẹ̀kan tó wá pọ̀ jù lé lọ eléyìí fẹ́ rọ̀ dáadáa mo rò pé sùn àpò ni. ẹ bá mú mi wá. oúnjẹ lè ní pé kí n wá jẹun á ah, kí ló dé nǹkan lè mọ ẹ gan ah, ah. o. kọ́ ọ wá jẹun ṣé fún kálukú wá bí wàá lọ́tọ̀ọ̀tọ̀ ni kí n tèmi pẹ̀lú ẹ lọ́ bá mú mi wá kí n tèmi pẹ̀lú wípé kó wá jẹun. ṣé o gbọ́ nǹkan wọn ká fún àwa ní long distance long distance ṣé torí pé yìnbó ẹnu wá bí tí bá kó mi bàgàn mo gbúdọ̀ lọ lo fertilizer lè. àfi fertilizer náà eleganza ni wo ẹ fún mi lómi hmm. kan sí ó jẹ́ omi méjì. Hmm. dákun yá mi ní èlò kan lọ́wọ́ tèmi náà ti rà. rírọ̀ sọ wọn pé iṣẹ́ kọ́mílẹ́ ráńtà lèmi ṣe tèmi mọ̀ fi yọ lówó kí n yọ lówó ẹ mú mi wá. tí n bá ti gbowó oṣù máa dá padà. ọkú hmm. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin òrówó jẹun ẹ̀sìn àwa jẹun ni ọlọ́mọdé kéèyàn sìn yàn wáyé. àmì ìpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bá lọ. sọ́ọ́rí olórí gbogbo ní lápàdé ìgbà míì ayẹ pé o. sọ́ọ́rí sẹ́sì náà olórí burúkú ní lápàdé àbíkí náà yóò wá lo Pedro Pedro yóò máa sáré káàkiri lórí fídíò yóò máa ṣe gánà gànàgànàgànà káàkiri orí. ìgbà tí william rò da tó kó ohun sórí bí olóṣù kò mọ gbà. Ah, ah. bọ́lọ̀. ibi kan bí òwú jàǹdó ní gbogbo. bàbá mi nù. ẹ ẹ ọmọ tí débi yóò ti ta many minutes na. bàtẹ bí thirty minutes. ẹ thirty minutes. mo dáràn tètè mi ta. ṣé ẹ pé bóyá ẹ lóògùn fún mi wá jẹun bí. mo ti lò tó thirty minutes bí. ṣé o mọ̀ tẹ́lẹ̀. èmi ló gbé mi ta ẹ débí ni. ẹ ẹ ẹ mi owó ìtẹ́tí mi fẹ́ fún mi ẹgbà ẹgbà thirty minutes. ayé mi ti bàjẹ́ tèmi ti ta o. My God! Oh my God! What happened to you? kí ló ṣe yín ṣàwá òkè kí ló ṣe yín. ṣé yìí nìkan ló wà lórí please please o who can I call your phone. Sorry, sorry, sorry. This is your phone, right, Abby? You got many doctors? Which of the doctors I won't even know. You know, can I take you to the hospital? Can I take you to my doctor? Can, or uh, to my hospital or to your hospital? Any hospital? Let's talk to her. Ṣé ẹ̀yin nìkan ló wà lé mi? Oh, can you manage? Sorry, can you manage? Can you manage? ah, ah, ah, ah, ah, ah, ah, ah, mo má nílẹ̀ mo má nílẹ̀ ẹja lọ ẹja lọ ẹja lọ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ manage manage ẹ manage sorry sorry you be fine ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mi dákun wá gómìnà. I don't wanna die young. Ah no, mo ti okay. <laughs> I'm okay with the juice. Mo wà alright, mo jẹ. <laughs> don't understand. I believe it's because your gaze was open anyway, so I tested out, I was able to come in. <laughs> Uh, anyway, thanks to him, I'm here. So, <laughs> thanks to him, I'm here now. Even um, you do go no. So, now that you said you are okay, you are fine, and I can see like, my better can Okay, Jack, let me walk you out. Eh? Let me walk you out. Well, don't you have something to tell me? Will you come verbal me or to tell Yes. So you don't have any other thing to tell me. Anyway, thank you. But <laughs> if you don't have something to tell me, I have something to ask you. <sighs> Good. <laughs> well, multiple better uh, when I met you, you told me you don't know me, you don't even know my program, you know nothing about me stuff like that. But today, to my surprise, I actually saw my picture on your wallpaper, which I don't get. So, <laughs> what is going on? Let me say this. I'm sorry. Uh, I'm sorry because bó didn't know she died. My dá You know, most celebrities, okay, not all, some of you celebrities A man ń look down on us as if once you are not um, on screen you are nobody. You came to me that day, you needed my help. You were supposed to be humble. But instead of pressing painting, I'm a celebrity, you should know me, you should do this, you should do that. And I, nǹkan tó máa ń a celebrity jù, Even though I jù sí ẹ padà. I don't know you. I've never watched your TV program. I don't even watch TV. But Do you know the funniest thing? For the past three years, I've been watching your program religiously. <laughs> wow. Ṣé ká sọ ti ètò ṣe lórí ìbálòpọ̀ Then can a husband rape his wife? Ṣàlè pé ní rape? I, I, I pick interest on that. Then also she comes kan so we wípé. Should ó yẹ kí ọkọ àti account pọ̀. I've been watching your programs. Wow. I've even called him before, but I won't tell you my name. Really? There's another name for <laughs> that. oh my gosh. wow, wow, wow. So, and, <laughs> but why? Because even with all these, but actually still something I'm expected to hear. I mean, something I'm expecting you to tell me right now, but still you're not saying it. That I love you? No, not necessary. I can uh, see the feelings. Right. <laughs> see, whatever I feel about you, saying it is not necessary. It's absolutely not needed because. But why? Because I'm a living dead. What? Walking corpse. you know, I have a hole in my heart my days are numbered sorry èmi ò lè fúnra mi ní hope tí èèyàn lè achieve because telling you I love you is like deceiving myself and destroying your life. No, I don't get it. as in, ṣé torí pé o hole in the heart mo ṣe wá sọ pé you are dying you are living dead why ẹni àwọn tó ní ọ̀rìn dẹ̀ hàn àtìyẹ̀ rí kókù náà they are all fine living well you clean you you you don't get this you don't get you are not going to but why will you just conclude you are dying see, see. you don't ṣe ọmọ tí wọn pé yẹn kú ni o lè kú náà kasi you too good. to you can die don't don't talk like that it's not good o gbé pé yẹn sọ yẹn burúkú sí rẹ ìrora wa ikú mi báwo. Babe, holding the heart is not like holding your teeth. You can feel your teeth, but you can't feel a heart. I've got issues. Issues? I, my life is láti kékeré me. The mo ti ń rí àwọn ìdojúkọ nígbà tí mi ò tiẹ̀ tí ì At present, mo tún ní àwọn ìdojúkọ.

Would you like to meet my cardiologist? Your cardiologist? Yes, yes. Yes, I'm going to meet your cardiologist. My name is Dr. Tadi, and I am Mr. Bolan Martins, cardiologist. Nítòótọ́ ni pé wọ́n ní hole in the heart, but tàbí àmì. Ṣíṣe tó wà lẹ́yìn kọjá ọ̀rọ̀ hole in the heart náà. Ẹ̀rọ Dr. Tade ẹ jọ ṣé ẹ lè explain fún mi in details i mean ẹni issue tí ẹ wà it's complicated so ẹ jọ ṣé ẹ lè ṣàlàyé fún mi am i am i be of help. Uh, well, um, I would have loved to go into details, but I'm a personal issue one. I have to take his permission before I speak to you. Hmm. Dr. Daddy, please go ahead. She needs to know everything. Okay, great. You see, um, when we talk about hole in the heart, it means um, congenital septal defect. It might affect blood flow towards the heart. And then um, there are two types of hole in the heart. We have the ASD, which is a atrial septal defect, and the VSD, which is a ventricular septal defect. Ṣé VSD yẹn òun one, And according to his medical history, to one other one, people discovered that um, he actually did a surgery when he was seven to correct it. And um, which was successful. But I think about 30 years or thereabout, open again. And then uh, maybe because more are following instruction, doctors won't now will go on. We are one day a few power to okay, we abandon it. So when they brought him to us, we actually carried out um, coronary bypass surgery. And then we discovered pay, um, there are little problems. On our own, we have done about four major operations on him. God but as it is, um, I'm afraid, I'm afraid, I'm afraid, I'm afraid. Um, recent episodes don't come up from his health issues, go. Why not come to go ahead and do any other thing? Uh, kí ni ẹ by episode? mean Uh, attack. Attack. Once the heart has a problem, the only thing that is in they can replace it. Because Tabatuneka to carry out any other operation on Roboshi Wai. I can only give you 10 to 15 percent assurance. <sighs> Ẹjọ́ dókítọ̀ ṣé bóyá ọ̀rọ̀ ìkan míì dẹ̀ wà tẹ́tún lè ṣe sí àbí àbí gbà ò ní kí la wá lè ṣe àti ìgbà ó wá ní àti shut down. Oh, well, um, madam, to be honest with you, once I will have to be frank with you. Ọlọ́run nìkan ló mọ̀ yẹn. You shut down the next one hour, two What? hours, could be next week, could be today, could be next month. Max ó pẹ́ jù tí mo ti rírí in my line of experience three months. Doctor. Mm-hmm ẹ wo dókítà ẹ jọ̀ọ́ mo mọ̀ bó ṣì ní nǹkan tẹ́ máa lè ṣe àti ikú lè kú o ní. there's no way i can láti fi tí ẹ gbọ́n kò tó fẹ́ gbọ́ṣẹ́ it's just giving us fake hope mi ò lè tó máa yọ kí n tó kú. kí ni kò fi sọ òfin ẹgbẹ́ fún òun ọ̀tún kọ̀ọ̀kan tó ń sọ ni ọ̀hún ọ̀tún kọ̀ọ̀kan tó ń pè ní ikú ni kí wáyé kí ló dé ah, ah, má sọ má sọ wọn kọ bẹ́ẹ̀ náà ẹ dọ́kítọ̀ ẹ jọ bóyá tẹ́bádẹ̀ tún wò láti bóyá ibi nǹkan tí ó ń fà á bóyá láti bẹ̀rẹ̀ bóyá tẹ bá ṣàlàyé fún mi bí a máa tún lè wo nǹkan tí mo tún lè ṣe bí kò òun tẹ̀ sọ yìí. okay number one um, nǹkan mẹ́ta mọ̀ tó máa ń fà á the major thing bóyá genetics take on our parents wọn bá ní rí ó ṣeé inherit ẹ̀ or genetics disorder ìyẹn ló máa fa Down syndrome you know then ẹ̀kẹta ọmọ tóbìnrin bá wà ní oyún ó máa fa sìgá máa fa marijuana máa lọ mu ẹni all sorts of things all those drugs ó possible kí ọmọ tó bí kò That's why we advise um, pregnant women to stay away from those spices because it's actually dangerous for them. we keep trying our best. Lady can give up on life, You see, we've seen cases where people have been written off. má ṣeré sí my baby. bá fífẹ́ you doing this? tí wọ́n bá pẹ́ kí ló fẹ́ kí ló máa ṣe. Everything is fine. Everything is fine. I just need you to be strong for me. Because you will bá ṣe rí ẹ tí inú ẹ ń that will cheer me up as well. Bọ́lá o, mo fẹ́ béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ Udola. Let you see, let's just say you have uh, like like three months left. Let's say you have 90 nights, 90 days. I don't hopefully, right? Udola. Can you please spend the last 90 days ṣe ń rí ẹ tí inú ẹ ń dùn that will cheer me up as well. Bọ́lá o, ó fẹ́ béèrè kọ̀kọ́ lọ́wọ́ ẹ. Bọ́lá o, let me see, let just say. you have uh, like, like three months left. Let's say you have 90 nights, 90 days. I don't, hopefully, right? Pull out. Can you please spend the last 90 days of your life with me? I want to be in your life. want to be there for you. Come here. I'm just in your life. kú jókòó ọkọ mi. Ah, ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ you shall enjoy ṣé juice yẹn tó àbí jerry's. juice yẹn ti wọ́n kẹ́. mo ti sọ fún mo dẹ̀ ti ròyìn bọ́bẹ̀ yìí ṣe dùn tó fún but ó náà wà òkè pẹ̀lú juice o I believe it's fine. ṣé o kọ pẹ̀lẹ́ àwọn ọmọ mi kan ti dáadé. Ah, àwọn méjì ti á ṣe bàbá á ṣe ìyá fún ẹ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run náà àdúgbò tì àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń kọ́ àtàlùwẹ̀. inú mi ń lọ àbá tó. èyí méjèèjì wá wára yín lọ́wọ́ bá mi dúró tì. àmì òfin. àmì òfin bàjẹ́ òkè ló wà dé Eh, bá ṣe fẹ́ nìyẹn bá ṣe fẹ́ nìyẹn we just we want to do it very fast because nǹkan tó matter ó ti wà lára which is ìfẹ́ a nífẹ̀ẹ́ ara wa mo dẹ̀ bí nífẹ̀ẹ́ yẹn ló ṣe pàtàkì jù so we want something small so bóyá happen very already swim in between five or ten ṣe má ju tàbí ká má pọ̀ rárá ká má ju bíi five or ten lọ nǹkan tá a fẹ́ ṣe nìyẹn and a fẹ́ ṣe very fast. Um, Yes, it's fine. What about your dad? How do we contact him? Dad Your father. Hey, Baba Lorenzo Opai now. Who exactly are you talking about? Who is dad are you talking about? No, no, no, I don't know what she's saying. <sighs> Eh, wo láti tì máa lọ ṣé bí ẹ sọ fẹ́ẹ́ máa ní sátọ̀dé a máa expect ní sátọ̀dé ok pa kódà wọn. ọkọ mi ajá fún yín ránṣẹ́ jẹ́jẹ́ o. right now. tó mọ kílẹ̀ tó ṣú pam ó ti ṣẹlẹ̀ mo dúpẹ́ fọlọ́hún ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ lágbára ọlọ́run màá gbé ọmọ ẹ̀yẹ jó wàá bọ́kùnrin wàá bóbìnrin gbogbo ọmọ títí dórí ìbejì lọ́lọ́run máa bá mi yọ̀ǹda fún yín ṣé gan o ṣé àná mi <laughs> ó ga ṣáàṣùtà. inú mi tó bá ṣe wípé màá wà rántí pàtó àwọn àbímọ because màá ti travel. màá travel mo ló ń travel wá aṣọ mọ̀ pé jọ́ọ̀kì ní àrùn sófin. anywhere tó bá ti ń lọ báyìí ìyàwó ẹ̀ báyìí àbí abáyìí ni kò fi máa kọrin kò tó wá ní òun lọ́bì kó o lè lọ́bì kankan ẹjíjọ́ máa lọ ní o ọlọ́run ò ní dà yín irú èṣù oníwà àárín yín o. ìyá má ti ẹ̀dá lóhùn ah, àná mi àná mi kí ló dé ẹ ẹ o bínú bí. àṣà ah, irọ́ mi ò mi ò bínú mi ò bínú mi ò bínú. wọ́n ní wàá ṣe ọkọ ẹ̀ lọ́jọ́ alẹ́ ah. wọ́n dẹ̀ ló máa ṣe bàbá ọmọ ẹ̀ lágbára ọlọ́run. ó ṣàwàdà ní ìjà ẹgbẹ́ mi ti lọ. Eh, inú mi ìbádùn tó bá jẹ́ wípé àwàdà ni mo ṣe mo ṣe hàn báwọn ìrìn àjò kan wà tó ṣe wípé kádàrá ti kú mu ìrìn àjò àdárìn ni. Ah, irọ́ irọ́ ló pa gbogbo ibi bá ń lọ lẹ́jọ́ máa máa lọ ìrìn àjò àdáyìn nígbà tó kì í ṣam rọba ni wọn lè bóyá ò dáa ọmọ yóò lè bá mi lọ. wọn ló ń ṣe kí ni. bọ́lá o. ṣé ìṣòro ló ń bọ̀ ọmọbìnrin mi ń bí kan àbí ṣé nítorí mo ṣàwàdà pẹ̀lú ìlú ṣèbí tó kọkùnrin mi wà ọkọ ọmọ èèyàn mi wà kì í fẹ́ kí wọ́n bá òun ṣàwàdà torí mo ní ṣáàpù ṣùtà àbí yẹn lóbìnrin. àmì ó ń bá yín ṣeré ni. àbí kò fẹ́ kó sọ fún mi pé o ti ọkùnrin mi ò kì í fẹ́. ẹ wo òun ló sọ ọ ló ní kí n tètè pè yín kí n ṣàlàyé fún yín pé Ọlọ́run ti gbàdúrà wa fún mi. òun ló ní kí n sọ fún yín. kí ló tún wáá jẹ lórí jẹ báyìí tó bínú tó jáde. wọ́pọ̀ mi kò tó ń gbọ́ ọ̀rẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ tó wọ́rọ̀ ẹ̀ bá it's fine. ó ṣeré I'm really sure ó wẹ̀ kó lọ́bì kọ́kọ́ o ó bá yín ṣeré ní ẹ má wọ̀nyí. èmi á jẹ́ kí n yọjú sí níta ẹ má wọ̀nyí ọ̀gbìn. <laughs> ẹ má wọ̀nyí mọ́mi mọ́mi ẹ fọkàn balẹ̀ faraba kò sí wàhálà rárá ṣẹ́gbọ́n mà kò sí problem. sọ̀rọ̀ gbòlògbòlò lójú ọmọ ó lè dẹ̀ ní tí wọ́n mọ̀ ó ní iṣẹ́ tó ń tún ṣe àbíbá bàbá amúròpá ni tí mo ti lọ fẹnu mi ìwà rọ́ọ̀fìn ẹ̀ ìgbà tí mo kí n ti jókòó mi jẹ́jẹ́ kí n kọ́ra mi lé mo ti bínú gbọ̀ngbọ̀ngbọ̀n lórí pé mo pè ní ṣàbíyùbá mo lè lájẹ̀ṣà ètò ìpínlẹ̀ àpò mi yọ ìmọ̀ tó lè kán lórí tó yìí.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 Eh. Eh. so wọ́n ti sanwó báyìí wọ́n ti sanwó good news nìyẹn <laughs> wow. ẹ̀bọ̀ tó bá di àárọ̀ ọ̀la ẹ máa ní ìdá ti sign àwọn documents, kọ̀ọ̀kan okay. so that um, production manager wọn mm. a lè bẹ̀rẹ̀ advertisement yẹn níjọ́ monday. oh that's very good it's a very good news. Mm-hmm. yeah àwọn kan tí mo fẹ́ kí n máa gbọ́ ni. ẹ eh, báwo dẹ̀ ni mr karen nǹkan. Mm, not much oh, really pass anything bẹ́ẹ̀ i wan insist pé ẹ̀yin gbọ́dọ̀ mo fẹ́ pass ẹ̀ directly. Ah, can you imagine? Ṣé ó dẹ̀ sọ yẹn fún ọ náà? Actually, ìgbà tí ó ṣàlàyé fún mi, mo pè wọ́n. Mo ṣáà láti sọ fún wọn wípé busy for now pé whatever tí wọ́n fẹ́ bá yín discuss kán bá mi sọ wọ́n dẹ̀ insist pé rọ́ pé ẹ̀yin gangan làwọn fẹ́ bá sọ̀rọ̀ mo dẹ̀ fi pé bóyá ó ní nǹkan kan tó personal tó fẹ́ bá yín discuss. Can you imagine? Máa yẹ fọ́nì gan o. Anyway, no problem tí advert ẹ̀yẹn tó bá ti ka lára fún ara ẹ̀ bẹ́ẹ̀ la máa fi kọ́ ọ̀ma lẹ́yìn kiri kò sí wàhálẹ́ fílẹ̀ tó bá ti rẹ́dì ó máa mọ what to do anyways ṣé o gbà wípé nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀ àwọn recorded program ẹ̀ la máa ṣe for now okay. as it ti everything ma fi wa okay let us say till further notice okay. ti everything a fi rí bá ṣe fẹ́ so. All right all right guys okay, so ẹ take care any beautiful night okay I'm oh, a studio Lola. okay guys yeah. This is supposed to be a day before my last day on earth, right? my last day. My last day. Baby ṣọ́bọ̀ kọ́tà I want this day to be a very memorable one for you. Mo fẹ́ ká wọ aṣọ tá a Yes. I, I want you to always remember this day for, for, for good. Ìwọ lọ́hùn. <laughs> I can't see you. I don't even know where you are. Mi ò rí ẹ ṣùgbọ́n mo mọ̀ pé òun wò mí. Wọ́n dẹ̀ ní èrò ẹ̀ sí wa. Ní dáadáa ni. Ó wù mí kí n dúró láyé ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìfẹ́ ìfẹ́ wa. 99, 90 days, Story of my life. I wish I could be with you forever. I Wish I could turn back the sometime. Ẹlẹ́dàá mi, dákun wá kó mi yọ. I don't wanna die young, ọlọ́jọ́ kájọ́ yìí. Oh. of my life How exactly are you feeling now? Jake, <sighs> Should I call your cardiologist? Baby, by now you should be in intensive care unit. You should be on uh, life support. Thank you. Thank you so much for making this this last moment oh. of my life a memorable one. Thank you. <laughs> Alan, you are good. Very good person. And I need láti pè Tade. Ṣebí You gan fún rẹ̀ ti pè ẹ́ more than five times. He's on standby. You see that I see ICU? I'll never be there. Bóyá tí n bá unconscious, wọ́n dẹ̀ máa gbé I want to die honorably. bound to die on my bed by your side. It's just, it's just unfortunate that I've been so unlucky. Because I don't smoke and I don't drink. bóyá bọ́lá ń ṣe máa pín yàtọ̀ ah. because èèyàn lè jẹ ọmọ jẹ́jẹ́ kí àìsàn ṣe wálé rẹ tó jó nípa lè wọn wà òkè tàbí òsì. All the stages of my life. Ogun ni mo fi jà. Bravo. Jacob Kitiko. You know the most painful part of this. You've named my gender, Mama. It's okay. It's okay. No, it's not Stop okay. Stop talking. It's okay. It's not. But my child, I want you to know something. Who wù mí kí n gbé ẹ dání. Ó wù mí kí n bá ẹ ṣeré. Ó wù mí kí n But your dad is so unlucky. But you know my joy tí ẹ ò lè rí because she will live long. Ìyá ẹ̀ ò dàbí ìyá àti tèmi. My mother was very reckless. She was wicked because báwo lobìnrin ṣe máa wà ní oyún tó máa my ìbò marijuana táwọn ọmọ ọtí ọtí líle wọn mú ọtí yẹn. And I was born with large VSD. Nothing gbà yẹn, láti ń jagun lórí mi. Ìgbà tí But tó tójú bọ́, tó bẹ̀rẹ̀ I've never known peace. I always felt pain. Oh, I don't know what good health is. I don't even I, I don't know what happiness is until you came to my life. God, God, you are good. I will say the bad thing about you. You are good, but things have not been good with me. Oh my God, it's okay. It's okay, please, so oh, oh, you, you know my joy. You, you, You know my child. I want my child to listen to this. This is my, my last moment. and I will die beside a good woman. Your mother is fine. kidding, I am so I'm <laughs> It's okay. It's okay. This blood is still coming out. bolão. Pulão. Pulão. Eu. ló ń Yes. Azin, yo, are you okay? This is you? Or is my eyes in double? Or is this you? She wo ni mo I'm still alive. I'm still alive. No. Azin ìwọ ọkọ mi ni mo ń wò yìí. I'm still feeling the pains and I'm still weak. And the blood has stopped coming out and, this is my husband. I told you you can't die. I know you will not die. You can't go possible. Báwo ló ṣe máa kú? I know it's not possible for you to die now. Nígbà tó lóun ṣọba ká. Àwọn ọmọ ti dùn ún jẹ́ bí Ọlọ́run sún ọjọ́ ọkùnrin síwájú díẹ̀ sí. Ude, mama sọ̀rọ̀ ikú mọ́. Mama sọ̀rọ̀ ikú. But I'm still in pain. I know, sit down. Sit but I still feel weak. Eh, you are okay. Everything is perfect with you. You will not die in the mighty name of Jesus. Wọ́n yíyẹ ní Like Lágbára ṣe Ọlọ́run Robert, I will never cry over you. Ṣé orí mo ti sọ fún ẹ? Bí òkú ṣe ń jẹ́ ti Ọlọ́run, ò lè kú láíláíláí. Ikú kẹ̀. Ikú bíi báwo? Ṣé orí ọmọ ẹ̀ àjọ máa tọ́jú ẹ̀ dàgbà ni lẹ́yìn ẹ̀bá tí máa tún bí bèjì tí máa tún bí bẹ́tà lágbára àṣẹ ọlọ́run ọba ikú kẹ̀ just relax and uh, i don't know ṣé ká pe doctor ọ̀sìn ká jẹ́ kó mọ àbí kí ló feel. ìgbà tá a ti pe doctor àmọ̀ pé mi ò tí kú. o ò lè kú sẹ́mo ní kó má dárúkọ ikú mọ́ ẹ eh, what do you want to eat now ṣé kí ni. since ti mi ò tí kú let me oh. just take my drug. please má sọ̀rọ̀ ikú mọ́ má sọ̀rọ̀ ikú mọ́ mi ìfẹ́ gbọ́rùkọ bẹ́ẹ̀ nínú ilé yìí ó ṣe máa kú please don't má tiẹ̀ mi ìfẹ́ gbọ́ má sọ mọ́ àbí ṣe ẹni ṣé wù ẹ́ kó kú ni kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. let eh, I should just give you tea, chocolate. I think chocolate is better. Let me give you oats. I'm coming. Let me just give you something to drink first tí ò bá rà lè máa yí ojú mi ìjọ òògùn láti kìí ó ti fẹ́ kí o ti jẹ owó ẹ̀tọ́ náà lọ fún mi I'm serious gbogbo ṣẹlẹ̀ ṣe. gbogbo gbogbo gbogbo. ọmọ kí ni ní jíjẹ ní jíjẹ sí ìta bẹ̀rẹ̀ sí mi náà ó sì ń yà gbogbo gbogbo rẹ̀ mi. gbogbo ẹ̀ ó máa pàdé nípa ìtura rẹ̀ jọ lóde Ninety-nine, ninety days. Show me no ó dáa. I love you, I love you, I need you, I need you. I wanna grow old with you. Ọlọ́jọ́ ṣàjọ èdè. Ó kẹ́lẹ̀. No, you can't see it. you can't, you can't. Let's go now. Be strong.

ṣé ah. wọ́n kéde. Má wo ń tiẹ̀, ó ti ṣàlàyé gbogbo ohun tí hmm. dókítà ṣe lálàyé pátápátá fún mi. Wo bí dókítà ara tiẹ̀ ló ń bá wí o, kì í ṣèwọ o, ìwọ kì yóò kúkú kan bí ò ṣe yíyè láti máa hmm. ròyìn iṣẹ́ Olúwa. Hmm. Fọkàn ṣó ti gbọ́ kó máa gbádùn ìyàwó ẹ̀ kínú yín máa dùn kẹjọ máa pẹ̀lú ra yín wíwo bí kòrónà ń ya gbogbo àdúgbò ẹnu ọ̀nà lé kò ní débẹ̀ o n tó dẹ̀ ń ṣe wọn náà kò ní pa ẹ́ gbá tí o ti pa àwọn àbúrò dáàdì mi tó ṣe kò ah. lè kú gbàrọ̀ ọlọ́run máa jòjò darú five thousand years ló máa lò láyé àmì o ìran mi ti sẹ́la ẹ́ wo bí ìyá wa lọ dáná oúnjẹ kémi àti ọkọ ẹ kí gbogbo wa jẹun wọn lẹ lóògùn fi. ah ẹ wo mo ṣe ṣe tán lẹwọlé yẹn mo tẹ̀ tún ṣe bọ̀kọ̀ tọ̀ sí mọ́ mi ẹ̀yẹ ṣé àmàlà ní kí n ròyìn àbíyàn. ropando ya mo ti ń jẹ àmàlà jù. ẹ ìyẹn náà wà òkè. ẹ ṣe ẹ ṣe ìjà ìwọ mi màá mú màá mú jùzẹ wa náà. ọmọ yẹ ìwọ kó lára ọ̀tá lè five hundred years to come ikú òwò bí tó wà <laughs> ah, ọmọ pàánà mi ní ọmọ mi náà tó ní ah, nǹkan kan ní ṣe o gbàrọ̀ lọ́hùn. patient tó wà ní miss call ẹ̀sìn. yeah yeah I thought as much mi ò gbàgbé mi ò gbàgbé nǹkan ṣe ni wípé mo ní àwọn emergencies kan tí mo láti attend sí so the possibility pé máa dọ́dọ̀ ẹ lé ní slim but if I don't come today definitely máa máa máa dọ́dọ̀ ẹ lọ́la no no no trust me trust me ṣèbá lè wá mi <laughs> máa dọ́dọ̀ ẹ mo mọ̀ sọ ni pé in case tí n bá so be expecting me tomorrow. eh what, make sure pé làwọn well ẹ just relax eh? calm down all will be well hmm? calm down pẹ̀lẹ́ yeah I'll see you soon if possible all right now yeah. <sighs> Hmm. báwo ni òní ṣó wà òkè. Ah! ó ti rẹ̀ mí but did you enjoy our program today. Hmm. Ah, ọmọ mi kọ́ mi ò mi ò gbáriwo ẹ̀. Ah, ọjọ́ wo ló dé ní táìmì tó bá rí. àbí ó tẹ̀ sí máa rẹ̀. mo ti gbé lọ sórí bẹ́ẹ̀dì but meanwhile èmi àti ẹ̀ lájọ wo program yẹn. are you serious. and I love the topic you treated today. pé kí àwọn ọmọ kó máa tọ́jú òbí wọn no matter what mm -hmm. that was fantastic. in fact hey, that's ọjọ́ other thing. She programmed, ṣe program course ti àgbà lẹ́nu mo fẹ́ lẹ́nu àgbàrú ẹ̀ rẹ̀ mm. you see people were so excited they are like oh they oh they love the program wow. um, many of them actually promised to reconcile with their. Um, parents àwọn tó ti bájà tẹ́lẹ̀ people they want the promise never to see again You know, they're like, ah, oh, no, I will reconcile with my dad, I will reconcile with my mom, and I'm so happy. It's making people happy is our business. I'm happy too. I'm happy. And um, <laughs> uh, Ah, thank you. pé irú nǹkan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn pé hmm. o lọ bí iṣẹ́ ẹ̀ o dẹ̀ um, but baby tí mo bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ǹsìn ṣé uh-uh, no na feel free come on. okay Baby, I don't want you to be like a signpost tó ń direct àwọn èèyàn lọ sí destination tó ń gan òde rí ọ̀nà lọ. You're preaching. You, you, you, you're giving people good messages. Wọ́n dẹ̀ mú lò. Please, practice what you preach. I just want you to forgive your dad. O ò lè ní bàbá mi kò síbi tó lọ bàbá ẹ̀ ní bàbá ẹ̀ màmá jẹ́ and don't forget everyone in this life deserves a second chance olú èmi ń sìn àwọn dókítà sọ tiwọn wọn ní ẹ pẹpẹsẹ oṣù mẹ́ta péré ni mo ní this is my second year God has given me a second chance to make you happy. Baby, you don't understand you don't understand Oh no, mọ You ìyá tí máa fi jẹmọ sí mi náà tó bá mọ ọkọ tí máa ṣe fún wọn sí mi ni tó bá mọ ìyá tó fi jẹmọ you won't be saying this tó suffer sọ fún wọn sí mi pé kí ni ọmọ obìnrin fẹ́ dà Let me, Baba. a mother doesn't believe in girl child you, you don't want to know What if fi ìyà jẹmọ sí mi jù in fact it's even better you don't talk about it. but ìdí nìyẹn gan tó fi gbọ́dọ̀ forgive one because ó prove one wrong yes. What ti prove wọn wrong now you hey. are somebody <laughs> any father will be proud of you i'm proud of you as your husband ìdí yẹn tó fi gbọ́dọ̀ dáríjì wọn see let me tell you something gbogbo ètò máa ń sọ my father and the lord ẹni tí òun ṣe bàbá ẹni òun ṣe bàbá ẹni di karangida ba ẹni ba ẹni je. gbogbo my father and the lord my foster father my kìnìkan kìnìkan èyí tí ò bá ti jẹ́ original kò ń original òun ò lè fi hàn kan rọ́pò bàbá ẹ̀ nílé ayé and honestly one of the major reasons mo fẹ́ kó dáríjì wọn ni pé your dad is sick did I say What? that? as in my dad is sick sick bí báwo as in báwo ni wọ́n ṣe mọ̀ pé ó sick. okay okay okay I'll explain. àmọ́. Ah, ìjọ tẹ̀yìn ó tó kó yẹ̀pẹ̀ tẹ̀ ń kó ìtàn kẹ́yìn mẹ́ta kẹ́mọ̀ kó yẹ̀pẹ̀ tí ẹ bá ṣe iṣẹ́ ọ̀lẹ ẹ̀ ń fi báírò ẹyọ kan èèyàn mẹ́ta ń fi báírò ẹyọ kan kó yẹ̀pẹ̀ káàkiri. ẹ pẹ̀lẹ́ ah, ẹ pẹ̀lẹ́ o àwa nu. ẹ dákun ẹ wá sílẹ̀kùn fún mi. ilẹ̀kùn bo. èèyàn yín. à ṣe é gbádùn ni èwo ni àyín ṣe ibi ìjọ mọ́sálásí lójú yín ni ẹ sì ní wá sílẹ̀kùn fún yín ṣebí jẹ́lẹ̀ yín ni. ẹ wo ọlọmọkùnrin mo mọ ohun tí mò ń ṣe mo béèrè ọkọ àlímọ́ ni òun mo fẹ́ rí. ọkọ̀ àlímọ́ ah hmm. bóyá bí kọ́lẹ̀ lọ ó lè jẹ́ bómi lẹ̀ lọ ẹ ti sìnà ibi báyìí kọ́ ni ọkọ àlímọ́ kò sẹ́ni tí ń jọ́ ọkọ̀ àlímọ́ ń bí. àwo ẹyin ọdẹ mi mà ti ń sún Elédùmarè tipẹ́ ẹyin àlímọ́ ló gbọ́kọ̀ jáde nísìn òun lọ́mọ mi àmọ́ òun gangan kọ́ mo fẹ́ rí ọkọ ẹ gangan tó wà náà lé òun mo fẹ́ rí. ẹ wọ ẹ ẹ ẹ máa bá yín jà o a níbi èso ọkọ ẹ wọ ọkọ̀ àlímọ́ káàkiri alimọkọ sadia ni. wo ẹyin má yà látakò mọmọ tí mi sọ mọmọ tí mo wá tí mo ti fi ń tí mo ti mọ tipẹ́ tí. ẹ mọ tẹ́ ẹ sọ jáde. mọmọ tí mi sọ. Ah, kí ló fẹ́ wọ́n mẹ́. ẹ bá bá dáhùn bàbá yìí ni. gbẹ́lu lọ sọ́kùnkùn ọkọ̀ ọmọ sí lọ́wọ́ ni. náà tó bá yìí sọ máa fún lọ́mú. ẹ ẹ ẹ má bínú sa bàbá yìí lórí rádaràda wa bóyá wọn lọ jímọ̀ ni àbá fẹ́ tọrọ bá bíi àlà wọn làwọn wọ ọkọ àlìmọ mo sì sọ fún wọn pé bíbá ikọ ni wọn lọ wọn sì takú sẹnu géètì wọn bẹ̀rẹ̀ sí bá mi ágìw. Ah. ẹ ẹ jọ sá tálẹ̀ bèrè ẹ̀yin ẹ wò ẹ sì rire tí yín ọ̀dà ẹ̀yin àlímọ́ òun nìyàwó yín ṣe wá rí ẹni tèmi ń wá gangan ẹ̀yin lẹ dúró yìí ẹ̀yin lọ́kọ àlímọ́ torí èmi ni bàbá tó bí àlímọ́ àlímọ́ mo fẹ́ rí. ẹ má ẹ má jẹ́ ká mix ẹ up ṣe ẹ ṣọ́ọ̀pù mi lẹ́ ń béèrè. E wọ ọ̀gá ẹ mọ̀ da wọn lóhùn bó ṣe máa ń dọ́gbọ́n tọrọ bára ìyá ń jẹ ni o ẹ mọ sísítẹ́ẹ̀mù tọrọ ẹ tún lọ. ẹ wo ẹ wo mo mọ tẹ́mi sọ ìyá ń jẹ mí ẹ ṣàánú mi ẹ dákun mo fẹ́ rí ṣe pàtàkì i need to see you i need to see you. Ah, wọ́n fẹ́ wá tọrọ owó ni. alátakò lọmọkùnrin yìí ẹ má lóhùn ẹ wo kẹ́lí mọ̀ pé mo mọ̀ yín dáadáa. ń sọ ọmọ tèmi gangan ni èmi mú bí èmi mú bí. Ah! èmi mú bí. ẹ̀yin. èmi mú bí ìyàwó yín. àwọn ọ̀kọ́là tún ní sísẹ́mù tó fi ń tọrọ owó sá. jọ̀gbẹ́ni sọ̀rùn ìwọ òkọlà ìwọ òkọlà bá mi ṣí gate fún wọn jàre. kò sí wàhálà ẹ sá ló gbà bẹ́ẹ̀. ilé ṣi ti bíbá ibo ló ń lọ. wọn ò gbọ́kọ̀ wa. ẹsẹ̀ náà gbé wa ṣí kinní fún wọn jàre. ẹ ti sùnmọ́lẹ̀ ń gbà náà. ó ti ẹ máa tẹ̀lé mi kí n tẹ̀lé yín báyìí. ẹ má tẹ̀lé wọn ẹ dúró síbi. tọ́ bá bí yín rí kán fún yín lówó kẹfẹ́ wá jáde bíbá kẹ mọ́ lè bribe mi ẹ mọ̀ ọ̀bọ̀n tí níbi gbà tí tripod wọn ti bàjẹ́ oríṣiríṣi oríṣiríṣi làwọn èèyàn fi ń tọrọ bára lu ọkọ̀ àlímọ́ ọkọ̀ àdíjà ni ìyá pàṣọ. ẹ̀yin mọ̀mọ́ sí iṣẹ́ yín lọ ẹ̀rín ni kẹ́ mọ́ rí bí ọ̀sẹ̀ ẹ̀wẹ̀. Ah, bàbá hmm? ah ètò ẹ̀ṣẹ̀ pọ̀ hmm. ṣé bó ṣe rí gẹ́rẹ́ lẹ́yìn sọ fún mi. bó ti rí gangan ni mo sọ yẹn ah. mi ò yọ kúrò èmi fúnra lára mi mo mọ̀ pé mo ṣẹ̀ mo ṣẹ̀ sí àti wáyé mo ṣẹ̀ sẹ́lẹ̀dá ẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi bẹ̀ ẹni kó forí jì mí gbogbo ohun tí mo ṣe pátápátá ìgbà ìmọ̀ ni kó dáríjì mi please help me beggar. Ah, help me beggar. bàbá ètò ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ abájọ tí bá bèrè ọ̀rọ̀ yín lọ́wọ́ ẹ̀ o máa bínú kò ń fẹ́ sọ̀rọ̀ débi àtọ̀. Ah, ó tó bẹ́ẹ̀ ó tó kó faraya lórí ọ̀rọ̀ mi torí mo mọ̀ pé ìyẹ́ ó ti rọ́tàn fún rẹpẹtẹ kò dẹ̀ sọ́mọ tí wọ́n pàtọ̀ fún bẹ́ẹ̀ tóun náà ní react ó máa react ó dàbí mo ṣe wáyé ara mi ò yá mo six inú bẹ́ẹ̀ ni nígbà tí ó dẹ̀ sí bí mo ṣe máa rówó tọ́jú ara mi mi ò lè lọ sọ́spítù ìyẹn ló jẹ́ kí n pàtìjú mọ́ra kí n kúkú wá ṣàlàyé ara mi bíbá i'm so sorry. Ah, ah, báwo alára yín báyìí. ó ah, ṣì wà ń bẹ̀ mo manage ìbájọ́ náà ló máa pa mí kó. ẹ kò tiẹ̀ sí kú lójú yín bàbá. àmì o àmì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá dé o. ok mo ń bọ̀. bẹ́ẹ̀ o ẹ ṣeun ẹ̀rù múra o lọ ṣàánú mọ̀ pé bó ti máa padà ríre o ẹni mo mọ̀ ní bàbá yọwọ́ kọ́ bàbá ẹ gbà ẹ wo ẹ má hesitate láti pè mí tẹ́ bá ní ìdẹ́nifẹ́ ṣiṣẹ́ gbọ́. àná mi ilé pọ̀ òbítíbitì owó rèé wọ́n bá fẹ́ yọ ẹ̀dùn àti gbogbo ìfún arẹ́ràn mi nílé ìwòsàn kan kò yẹ kó tó lé. ẹ wo bàbá àdúrà tẹ máa gbà ní wípé bí mo bá ti bá ìyàwó mi sọ̀rọ̀ yìí kó gbà kó lè dáríjì kó tó bá dáríjì yìí ẹ máa rí dọ́bù ẹ máa rí tírípù ẹ lẹ. kékeré nìyẹn owó ẹ ló kù sí tó bá ti bá mi sọ tó bá mi bẹ dáadáa ọkọ lolówó orí ayáwó máa gbà ní mo ti fẹnu mi gbolẹ báyìí. ẹ tiẹ̀ ní fẹnu gbolẹ wájú ọmọ mi orí ò dì ẹ má wọlé. ẹ ṣeun èsì ni olúgbò. Ah. abẹ́ máa jẹ kí ni jíjẹ báyìí. Ah, ẹnu mi ò róúnjẹ ẹnu mi ò ṣe. ok ṣé kí n gbé yín dé hospital ni. mo mọ ibi tí máa lò. One that shall never cease. So you and my dad are now conniving behind me, right? Really? So ó ti wá fi ìdí ń gbòdì lẹ́yìn tèmi. I can't just believe you. Ah. I can't believe you. To be honest, I will never forgive that man. I will never, ever, ever forgive him. Really? Kí ló tó yẹn? Babe. Whoa, I am 100% sure ṣe But pẹ̀lú gbogbo symptoms are mo rí, you ló máa jẹ́. Mm-hmm. Baby, I am sure. Okay, baby. Um, let me say this. Tó bá wọ ibẹ̀ We tó ṣe test yẹn, tó dẹ̀ wá ṣòkò. I will transfer five million naira to you. As in mi ò gbọ́ You will transfer five million to my account To be positive. Hey! Hey! This kid, you better be positive Oh lẹ́yìn kó gbé two lies jáde kó yá tètè lè san millions yẹn fún mi kíákíákíá don't worry darling you had millions to my million ah, with that feelings this is positive bọ̀ wá rí sí i five million five million lóòrùn yes <laughs> títí. Gbọ́lá o, gbọ́lá o, gbọ́lá ha, gbọ́lá hey, gbọ́lá o, please, please, you can't do this now, gbọ́lá o, please. Jọ̀ọ́ torí ọlọ́ọ̀kọ́ mi jọ̀ọ́ dìde Joe. Bọ́lá òjò torí ọlọ́run ni mo a máa fi ọ̀sẹ̀ kọ́ please get up Bọ́lá please please Bọ́lá please don't do this to me Bọ́lá please Bọ́lá you can't leave me a máa fi ọ̀sẹ̀ kọ́ bèbí you can't leave me please Bọ́lá please please get up. Jọ Mọ́láhàn, the test is positive, Mọ́láhàn. Mọ́láhàn, oh, I'm having your second baby, please. Get to Mọ́láhàn. Oh. Ah, let go. Báwo oh, la rẹ̀? Báwo la rẹ̀? Ṣé o ti feel better? You know, uh, Please, just go straight to the point. She o to feel better? Where is he now? Ṣé kí n lọ Excuse Listen, I am sorry. Sorry that you lost him. He was actually brought in there. The some of them will have got. No, Miss Soro, please hold on. Calm down, calm down, please. You lost him. Excuse me, you need to be in charge of yourself. You, you lost him. You actually did your best. You did your best. Just calm down. Madam, madam, madam. Madam. Madam. Madam, please don't do this to us. Òkèlè. Òkèlè. Má má. Wá sí gate. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ah. eh, madam ah. ẹ ti ń lọ náà nù ah, madam tí ẹ̀yin náà ńgbà tẹ tún kẹ́rù ní ìsìn ẹ mọ̀ tí ń lọ nù ńgbà eh, tẹ bá lọ ní ìsìn eh, tẹ́yìn bá lọ ẹ dákun kí ni kò ku èmi kù ta ni kí n mọ bá ṣiṣẹ́ kí ni kókó èmi kù sẹ́mi nìkan ní ìmọ̀ wa dá mọ̀ gbé ní ìmọ̀ dáfà ni sẹ́mọ̀ sí géètì fàlàǹgbà ni nígbà tẹ́yìn náà bá tún kẹ́rù tẹ́ ẹ lọ ta ni kémi pẹ̀lú rẹ̀ jọ wá wà mí. nígbà tó bá ń sọ̀rọ̀ báyìí kí ni nǹkan tó fẹ́ kí n ṣe ṣé o mọ̀ pé nǹkan tó ń sọ ẹ̀gọ́ tún dákú ṣòro fún mi ni ṣé o mọ̀ kí ló fẹ́ kí n jókòó sínú ilé máa ṣe táwọn fẹ́ jókòó sí nínú ilé táwọn fẹ́ jókòó sí. ẹ wọ ẹ mọ̀ tún rárò kàn mọ́ ẹ jẹ́ báyìí sí géètì ẹ jẹ́ bá yín sí géètì ah èyí. kò mólówó kò mọ tálíkà tó bá ti gbé gbóngbó sìún dání. ẹ rọra ó dáa mà. ẹ̀gbọ́n náà ní ìsìn báyìí nígbà táwọn mọ̀dámú kẹ́wù tí wọ́n lọ kí wàá ní kókó tèmi gan dúró sí báyìí kò tiẹ̀ ṣẹ́ àní àní iṣẹ́ kò sí nǹkan tí ń jẹ́sẹ́ mọ́ náà sátẹ́gùn mo fẹ́ mọ sí géètì fún ni àbí báwo ah ó ga o àti gbogbo pé ẹ mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n níjọ́ tẹ̀yìn àdá bá kú ní ìdèrè ilé tí gbogbo ẹ̀ máa ń ti sọ̀sọ̀sọ̀ ó wá di nǹkan tèmi nìkan mọ̀ dágbé ha ṣé èní fi lé rẹ́ǹtì fáwọn big brother báyìí kó má lè jẹ́ mi nìkan àbí kí láti wá fẹ́ sí báyìí ọkọ̀ rí èmi ní lọ́wọ́ ọkọ̀ yìí ṣé mi bá máa fi lè ṣe thirty five àbí uber ah hey, hey. bí lè ṣe tó yìí kó wá jẹ́ mi nìkan láì ṣe lé ọ̀rọ̀. ọkọ mi káàbọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ni nǹkan ọ̀gá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọmọ yín kọ́. wà ló kí o ti sùn ó girama ti kọrin bí ẹni máa fẹ́ kú lè ah, girama mm. i want indomie mm. mo tún ṣe ní girama. I want uh, bread and butter. Grandma, grandma, grandma. Bẹ́ẹ̀ ti rí. Ojú ẹ̀yìn mi tẹ̀ kán. Èmi gan mọ̀. Wá ẹ pẹ̀lẹ́. <laughs> Mo mọ̀ pé o ti bá fi ṣe wàhálà bọ̀. Ah, pẹ̀lẹ́ mọ́ mi. Kí ló fẹ́ jẹ báyìí? Ah, ẹ ṣe mo ní kẹ́ ro sẹ̀mú fún mi. Wọ́n ní ro sẹ̀mú pando yam àtẹ̀bà ni mo pé torí mo rọ ẹ̀fọ́ mm. sí mo kàn wò pé. Ẹ pando yẹn náà wà òkè máa jẹ pando. Mm. Ah, ẹ wò ṣùgbọ́n kí n tó jẹun mú mi, mo ní surprise kan fún yín gbé ọ jáde nínú báàgì kí ló ra fún mi. Eh, no ilé ah, tóbi jù nínú báàgì lọ ah, eh. ó dẹ̀ pẹ́ fún a very big surprise ni mo ní fún yín so ó ń sìn yẹn máa ní láti di ojú yín fún mi. màá tún di jú ni ká tó rí. Ah, mo ṣàṣọ fún mi it's a very big surprise a very very big one ṣé ẹ ti di ó dá yín lójú ẹ má ti là o. ṣé tí tó lajú náà. yes now open your eyes. No, no, no, no, no. Dìde, dìde, dìde, dìde, dìde, dìde, ọkọ mi dìde. Wà á bínú sí wa yìí. Wo ìgbà ìmọ̀ ni àìmọ̀kànmọ̀kàn ló ṣe mí èmi náà mọ̀ pé mo ti ṣe eh, àti wọ́ àtọmọ àlímọ̀ eh, mo ta yín ìjọ eh, forgive me. a ní kò ní ìdìbò ń sọ bó ni wà tí bàbá ẹ ti gbà ìgbà wo lẹ plan ilé ìtẹ̀ṣe gangan. <laughs> mo fẹ́ múnú yín dùn náà ni mo dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ náà lílé. òṣèré ọmọ ẹ bá ti lóun forí jì kí lè mí. There's nothing before God. Ti dáríjì ẹ̀. Ó ṣé mo dúpẹ́, ó ṣé mo dúpẹ́. Ẹ àwọn ìyàwó àti ọmọ nǹkan báyìí. Níbo níbo ò má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀. Ọkọ ẹ̀ ń kọ́ torí ọmọ alágbàríkà ni ó gbà mí gbòdo ó gbà mí gan o. Ẹ wo dádì tí ọkọ mi tẹ béèrè ó ti ó ti ṣaláìsí. Ṣé rẹ̀ nìyí? kí ló pa kí ló pa lánàá yìí. ìpò tó pọ̀ dùn mí jù ni pé kò mọ̀ nípa oyún inú mi kó tó kú kò mọ̀ nípa ikú tó ṣaláìsí. ó dùn ni mọ́ mi ó dùn mí please don't worry. ọlọ́run kò ní. I need to know about this baby. Don't worry, your call. Don't worry. wọrí sórí gbogbo tó bá máa dé bàdà ṣé wọn náà tún fẹ́ máa sunkún ni wọn ló yẹ kó o ọmọ ẹ sọ̀rọ̀. aláàánú mi lọmọ tó ń sọ yìí aláàánú mi nǹkan tó fẹ́ náà ní gbogbo ìgbà tó wà láyé náà ló máa sọ fún mi pé kí n lọ bá yín ká parí ìjà àtẹ̀yìn àti mú mi kí gbogbo wa máa gbé ní ìrẹ́pọ̀ tó mú dá mi lójú pé ibi tó bá wà bá inú ẹ̀ á dùn torí kan tó fẹ́ ni mo ṣe fún yín nǹkan tó fẹ́ ni mo ṣe fún yín. He was such a peacemaker, a wonderful man, a warm-hearted man. I miss him so much, Daddy. I miss him. No, no, no, no, no. It's okay. It's okay. Eh, eh, gbogbo nǹkan láyé yìí ó wà nínú àkọsílẹ̀. A ti kọ́ pé bó ṣe máa rìn ti ẹ̀yẹn. Ẹ̀ṣọ́ wá rí eléyìí tó wà ń kún èyí, wàá bí láyọ̀ àtàlàáfíà kò dẹ̀ ní kú lágbára ọlọ́run ó máa dirú ó máa dìgbà kódà ọkùnrin méjì làǹtìlàǹtì ló máa jẹ́ ìjọ nítorí ọlọ́run ọba má sọkún má sọkún. ó yá súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́. láàrin ilé ìyá. Ìdílé ọlá ni wọ́n gbé ilé bàbá tó gbé ọlọ́run. Ògùn lówó òde ọmọ arán tó wẹ̀ lóye. Ọmọ búni búni lè lówó ń tì wọ́n ní. Èyí ni ìlú rẹ̀ ń gbóyè gẹ̀ gbóyè gẹ̀.